mo rántí ọjọ́ yẹn mo rántí ọjọ́ yẹn àtúntà kàbílà forí kó o kọjá bẹ́ẹ̀ ó ti máa ń bá mi sáwàdà ti pẹ́ ti máa ń kìlọ̀ fún àwàdà tó máa ń bá mi ṣe yìí lé àti kàbílà àwàdà yìí lé màmá àgbà kankan wà lé ọmọ àwọn ẹ̀ka àti kàbílà àgbàdà tó máa ń bá ọmọ oríta ṣe ti pọ̀ jù dínkù àgbà mi àálẹ̀ ah, ni mo lọ ọmọ oríta èmi mo lọ ọmọ oríta ọmọ oríta lónìí mi kò lè fi ní ṣe nǹkan kan mo dẹ̀ wo tútù lóòótọ́ àti mi ló jẹ́ àti sọmọ yàgbé sọmọ bàbá òsùnmájọ́ ń gbénu lé ní àti ìwà àpapọ̀ gan-an àti ọgbẹ́nu lé yìí ó ti pẹ́ àti dọmọ àtìyá papọ̀ àti dọmọ màmá kan bàbá kan ó ti lọ nìyẹn o ah hey ẹ̀gbọ́n lọ́jọ́ yẹn kọjá bẹ́ẹ̀. ẹ̀gbọ́n ẹ̀ ń gbìyànjú ní ayé mi gan-an o mo fi ọlọ́run ọba ni mo fi ṣẹ̀rí ẹ̀yin subscribers mi ẹ̀yin viewers mi mo fi ọlọ́run ọba ni mo fi ṣẹ̀rí ọwọ́ mi lókè mo kí i lọ́pọ̀lọpọ̀ mo kí yín lọ́pọ̀lọpọ̀ ah, orí ìdọ̀bálẹ̀ mo wà ṣé ẹ mọ̀ pé àti ìdọ̀bálẹ̀ gan egun ẹ̀yìn máa ń dùn mí ni inú ò jẹ́ kí n fi lè fàyà rẹ kanlẹ̀ ẹ̀yìn gan dẹ̀ ti mọ̀ wípé ah, tó bá ní mo ìdọ̀bálẹ̀ tán yẹn bẹ́yẹn ah, ẹ̀yìn gan tún lè rẹ̀ lọ fún mi o <laughs> ó lè jẹ́ pé mọ̀lú rẹ̀ máa fi dá padà bẹ́yẹn ẹ jẹ́ kí n ṣe bẹ́yẹn ṣe gan ṣé ẹ rí i kí tó máa lọ ní ìlẹ́sẹ̀ kí n má ṣàdúrà fún yín o bẹ́ẹ̀ ni àdúrà mi dẹ̀ máa mú yín gbogbo ẹ̀yin subscribers bẹ́ẹ̀ tẹ́ ẹ fa mi fọwọ́ sí i tẹ́ ẹ darapọ̀ mọ́ iléeṣẹ́ Master Abbas Comedy TV ah, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń wo fíìmù yìí tẹ́ ẹ ti subscribe gan bẹ́ẹ̀ ni kódà ìwọ tí wọ́n ń yá fóònù rẹ fi wo kọ́mẹ́dì mi ah, fi wo gbogbo àwọn iṣẹ́ tí mò ń ṣe jáde kódà màmá tó ní fóònù àbí bàbá tó ní fóònù gbàdá pé wá ti sùn tán ni àwọn ọmọ bọ́ìsì àwọn ọmọ gẹ́ẹ̀sì yẹn tí gba ti master of arts comedy na ń fà yọ lẹ́gbẹ̀ẹ́ mọ̀mọ́ kí pé wọn ń o màmá wọn náà ni baba wọn náà ni wọ́n á tẹ̀ si lọ́wọ́ kan máa ní data all the time máa ní data all the time á gbé comedy mi jáde máa gbọ́ ah! kọ́dà ìwọ tó bá kọ́rọ̀ ẹ̀ lásán ìwọ kan fojú kò yé yín kéde pé jí gbé bàbá ẹ̀ náà ni bàbá ẹ̀ náà ni o ọkùnrin ò tó wá mọ YouTube ọpẹ́rẹ́tì ọ̀tọ̀ lẹ́ni tó tún bá ọpẹ́rẹ́tì ọ̀rẹ́ rẹ̀ kan tó náà tún bá fọwọ́ sí àdúrà yìí máa mú gbogbo wa papọ̀ ni àtàwọn tí mi rántí gan ilé ayé wa bá máa dáa ni gbogbo tá a bá dáwọ́ lẹ́nu ọdún yìí ire ayọ̀ lọ́rọ̀ wa máa já sí iṣẹ́ tó lùwà ti parí ló máa tọ́ àwa wá àwa tá a bá jọ mọ skul àjáde láyọ̀ àríṣẹ́ ayọ̀ àríṣẹ́ ìdùnnú bẹ́ẹ̀ ni àwa tá a jọ mọ ẹ̀kọ́ṣẹ́ àṣẹbí lọ́mù láyọ̀ àníṣọ́ọ̀bù tiwa náà iṣẹ́ náà àtò àjẹ àtò àmù àwa tí a rẹ̀ tí ìníṣẹ́ kankan náà ọlọ́run á tó dáa fún gbogbo wa ebi òkúkú nípa wá kú àwa tá a rẹ̀ wá níṣẹ́ náà iṣẹ́ náà ò ní bàjẹ́ mo ní tọ́nà ìtọ́nà ìjábọ́ lẹ́nu mi ah! mo máa ń gba ti yín all the time ni mo fi ọlọ́run bá mi mo fi ṣèrí tí a bá ní kí n mú àwọn tí mo kọ́ nífẹ̀ẹ́ nínú ayé èyí tí mo dárúkọ yẹn ni bẹ́ẹ̀ ni nínú ọdún yìí gbogbo tẹ bá dáwọ́lé rẹ ayọ̀ lọ́rọ̀ yìí máa já sí nínú ọdún yìí mo sọ bẹ́ẹ̀ gbogbo tẹ bá dáwọ́lé gbogbo tó wù yín lẹ́mìí rere tẹ ń ro kan rẹ tẹ ti dáwọ́lé kan ti jẹ́ sísí wájú ọlọ́run ọba èyí tẹ wá ti dáwọ́lé báyìí ó ti jẹ́ sísí wájú ọlọ́run ọba gbogbo tó ti wá dánú ọ̀rọ̀ yín kò ní bàjẹ́ èyí tó wá kù díẹ̀ káàtó ẹ̀yìn lẹ̀mọ́ ẹ má wulẹ̀ sọ fún mi ẹ dákẹ́ àǹtí <laughs> mọ́ mi ẹ má bínú bẹ́ẹ̀ <laughs> bá ní kẹ́ máa sọ ìtẹ́wọ́ máa tó máa pọ̀ etí mi lẹ́yìn pé nílẹ̀ lè máa ń bí èmi ya ìdìbò sọ ní ẹ̀kan mi lè máa bí mi tẹ́lẹ̀ yìí ń sọ títọ̀ òun sọ tiwa ń sọ tẹ́yìn ń sọ ìwọ mo fẹ́ gbọ́ nu gbogbo ẹ̀ ẹ̀yin bí wọ́n dẹ̀ wọ́n mo ṣe <laughs> ní ìjẹ̀dẹ̀ bínú mi ò lè bínú sí yín ẹ̀yin ni màmá mi ẹ̀yin ni bàbá mi ẹ̀yin làǹtí mi ẹ̀yin bùrọ̀dá mi bẹ́ẹ̀ ni ẹ̀yin lọ ń kú ẹ̀yin ni mo tún lè gbé junior brother junior sister àtàwọn tá a jọ jẹ́ pẹ́tẹ́lẹ́ pé pálí mi ni wọn a máa ń jẹ náà kù ní bẹ́ẹ̀ ni ọlọ́run á jẹ́ kó dáa fún gbogbo ọ̀rọ̀ wa ò ní bàjẹ́ fọkànbalẹ̀ ó kàn rí bẹ́ẹ̀ ni gbogbo bó ṣe rí yẹn nǹkan sì máa dáa ju bẹ́ẹ̀ lọ bọ́lọ̀ ń bá ṣe tán tó bá fẹ́ dá tó bá fẹ́ gbẹ̀dá lékè báyìí tọ́jà yìí tó fẹ́ gbé ẹ lékè tètè ilé ti tu gàbádáyà náà ti kọ́ fún gbogbo yín mọ́tò ti tu gàbádáyà tí ò níyọ náà ti kọ́ fún gbogbo yín bẹ́ẹ̀ ni ìrìn àjò máa lọ ìlú òyìnbó máa lọ bọ̀ àtàwọn tí ò ní rí nǹkan mú wálé ire ilẹ̀ máa mú wálé ire ilẹ̀ máa ṣe sílùú ilẹ̀ máa ṣe káàkiri gbogbo nàìjíríà gbogbo nìgéríà tá yìí bẹ́ẹ̀ ni àdúrà máa gbà lọ́la kún fáyà kù lọ́la Jesus Christ lọ́lá ọ̀rúnmìlà lọ́la gbogbo ẹ̀yin tẹ́ pé ah, ẹ nífẹ̀ẹ́ mi gan náà yàbí fati àtúrà láòsì bisimilayi máa mo lè má rìn kàdá dẹ́ máa kọ̀rẹ́tì mi o ó ti yé yín bisimilayi rahman rahim alhamdulilayi rabbil alamina rahman rahim maliki yomidini ya ni aláwọ sámọdé lámúyẹ ẹjẹ aláwọ yìí lájẹ aláwọyẹ kún lápúwà hàn àmínà mo ti gbàgbé ọbẹ̀ àtàbọ̀ jẹ ó ti kó ti mi lójú mo ti gbàgbé sẹ́yìn náà ṣe jẹun tẹ́lẹ̀ ṣe lọ́wọ́ àtàbọ̀ ju àgbẹ̀ nìyẹn sísá kàbírà sísá bọ́sẹ̀. Ah, àti ẹ̀kíní ah, àti jẹ bùrà jẹlílì bùrà samson bùrà sunday àdájì ah, mọ́mí ẹ̀ náà ti wọ́n ọ̀tọ̀ bójú <laughs> ẹ má bínú àdúrà yẹn ó kọjá bẹ́ẹ̀ bàdúrà bá kọ́kọ́ máa gbà owó àtàlẹ́yà fi bọ́jú <laughs> mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ṣùgbọ́n ká tó wàá lọ subscribe yẹn ẹ̀ẹ̀kan ní o mo tún ní rán yín létí ní ẹ bínú o kó má lọ dàbí ẹni pé ọ̀rọ̀ mi ti pọ̀ jù bẹ́ẹ̀ kọ́ ẹ̀yẹ́ dẹ̀ lọ pọ̀ lálẹ́ tó pọ̀ náà mi lè sun yẹn ilẹ̀ ní mí subscribe yẹn ẹ̀ẹ̀kan ní ẹni tó bá ti subscribe mọ́ lè dé díẹ̀ mọ́ o wọ́n tó bá ti subscribe tó dẹ̀ ń wo fíìmù yìí mo fọlọ́run bá mo fi bẹ̀ẹ́ torí pé àdúrà yẹn mo ṣe lápapọ̀ ni mo gbà papọ̀ fúnra wa ni àtàwọn tá a subscribe àtàwọn àwọn atẹ́pà ń ṣe gan tẹ́ pé ọ̀rọ̀ wa jákujàku ni ẹ̀dẹ̀ ń bá mi ètò rẹ̀ ń da létí yín ilé ayé yín ò ní bàjẹ́ ẹ̀dá kan bá mi fọwọ́ tẹ̀ ọ̀lọ́wọ́ ọ̀tún yẹn obi tí yìí ẹ wo ibi tó dorí kọ́nsálẹ̀ yẹn ẹ wò sàlẹ̀ rẹ̀ lọ́wọ́ ọ̀tún subscribe ẹ bá ti ra àbíká tẹ ẹ gbé kago bẹ́ẹ̀ kan ni parada tó bá ti fọwọ́ ti agbẹ́ àtàgọ́ mẹ́ta ló máa gbé wà bí mẹ́rin tó wà lókè pátápátá yẹn tí wọ́n kúnnú rẹ̀ wáìtì yẹn mi ìmọ̀ kọ́lọ̀ ìdálé kún fóònù tẹ̀lé torí fóònù padà sọ̀lẹ̀ mi ń lò wáìtì ni wọ́n á kún mi tèmi ọkàn mi ká tẹ́ ni bẹ́ẹ̀ ni gbogbo notification bá ti jáde ni máa ti sẹ́yìn bá ti gbé sórí YouTube ìwọ là kọ́kọ́ tó kọ́ máa rí aláàtì nìyẹn ìgbà wọn sẹ́ndì owó sí ẹni òde ètò àṣetò owó torí gbà mí nẹ́tíwọ́ọ̀kì wọn háǹgì owó kò lè háǹgì eléyìí ti YouTube kọjá bẹ́ẹ̀ mo ń tẹ̀sí ìtùbá ìdí at the same time bó ṣe ń wọlé sọ́dọ̀ mi máa wọlé sọ́dọ̀ ní at the same time òun wò lọ nìyẹn bó ṣe mẹ́fà bó ṣe méje ní tẹ̀ bá ti sí fóònù yín ọjọ́ tẹ bá ti sí báyìí ẹni wọn àtòlera wọn ní notification bá pé mẹ́rin ní fọ́ọ̀nù máa wá bí notification yẹn bó ṣe rí nìyẹn ẹ ṣe ìgọ́yẹ̀ tẹ ẹ tẹ́ sí i á ọ̀rọ̀ àjẹ kò dáa fún yín bó ṣe ń tẹ yẹn ìlàyé rẹ̀ ò change sí subscribe yẹn á ò ní ṣe tì ò ní ṣe tì àbí ẹ̀ máa máa gbà ni àdúrà máa máa gbà àdúrà máa máa gbà gbogbo tó ti dá inú rẹ kò ní bàjẹ́ gbogbo tó ti dánú ọ̀rọ̀ rẹ kò ní bàjẹ́ gbogbo tó ti dánú ọ̀rọ̀ rẹ kò ní bàjẹ́ gbogbo tó ti dánú ọ̀rọ̀ yín kò ní bàjẹ́ ètò wa kù díẹ̀ káàtó ètò kù díẹ̀ káàtó ọlọ́wọ́ bá bá bomi òróró sí ibi tí bàtà ti ń tanú kálukú lẹ́sìn ọlọ́wọ́ bá bá bomi òróró sí ata ìṣòro wa ata ìṣòro wa ata ìṣòro wa ata ìṣòro wa àdúrà wa máa gbà gbogbo bí tá a fojú oore sí oore yẹn máa bá wa gbogbo bí tá a rokàn oore sí oore yẹn máa bá wa oore tí ò wá ní látakò tí ò ní bá wa dùn tí ọ̀tọ̀ onímọ̀gbà tó ń bọ̀ ọ̀rẹ́ gan onímọ̀gbà tó ń bọ̀ ò ti máa tẹ̀ wá lọ́wọ́ tán bí bá wà lágbèpamọ́ sí gbèpamọ́ sọ fún ẹ̀rú rẹ bẹ́ẹ̀ ni amina yàrá bi ah, <laughs> mo ah, ah, you are welcome back to my channel this is Master Baba's Comedy TV I appreciate you all I appreciate I greet you all all my subscribers ah, I really appreciate every time me I dey dey happy ah only me I no go go dey happy who say so who born monkey who give monkey banana i think say ah me i see una if my subscriber how ah I would be able to tell you say me i no dey see una i see una no me i don smoke o oh, i don smoke i don drink i think say ah i don ah i don work na eh you no understand na but my eyes no close Please, make i no see una i see una well well i salute i throway salute i hail o two hand for one for one person i think say ah i hail o. Ipadomo Baba, who care everybody. I greet everybody everywhere throughout the world. I greet you now. Those who subscribe to my channel, God bless you now. God bless you now. God bless you now. And those people watching my video wey you never subscribe so abeg subscribe. See this my India end. See where he face down down like this. You fit see am. Look under you go see SUBSURIB is subscribe. Na be that one. Just press am like this. I just use one finger press am go change to subscribe with one notification that small bell press am e go change to about three beds one wey dey for top wey dem paint im body just press am like this na im be say as soon as i post my video into my youtube channel na im go be number one wey go first see am na alaatewu but no be that color wey dey hang for inside network i just say ah this one na free ah alert for youtube e different from this alert for sending money ah later i just understand the thing wey i dey tell you i smoke i drink eh i still do something like this no mean say me i no get sense na i get sense <laughs> i greet you well god bless you na god bless everybody ẹ káàbọ̀ sí channel yìí ah mo tún dé mo tún dé ọ̀rọ̀ dé o mo tún dé mo tún dé ah eré wa tò níyì tata fẹ́ gbọ́ àkọlé ẹ̀ ah àkọlé ẹ̀ tẹ́tí kẹ́ gbọ́ mí nà hí ẹ̀. the topic for today today talk wey we wan talk so topic for today i think na dey hear me so this one na very beautiful topic i think say ah matrimonial home ilé mọ̀lẹ́bí ilé ilé ilé ilé ilé olórogún ilé ọkọ àti ìyàwó àti ah, the topic wey come dey under àkọlé kékeré tó tún wà lábẹ́ gangan oní me and my wife my wife and me husband and wife all are the same èmi àtìyàwó mi èmi àtọkọ mi ọkọ àtìyàwó kankan náà gbogbo ẹ̀ ta ló tún fẹ́ sọ kó yàtọ̀ síra wọn kó yàtọ̀ kankan ní sita alukuran kankan ní ká gbà bẹ́ẹ̀ nǹkankan ní o nǹkankan ni mo sọ fún yín àkọlé kékeré tó wá wà lábẹ́ ìkankan sẹ́mọ̀ pé matrimonial home làkọ́kọ́ matrimonial home. àti nàdéyàmí so matrimonial own i be the first one lákọ́kọ́ èkejì ni me and my wife èmi àti ìyàwó mi àbẹ́mi àtọkọ mi gankan náà ni Akọle tó tún wá wá kẹta tó tún wà lábẹ́ gangan ò ní pé ọjọ tí mo kọ́kọ́ ọjọ tí mo kọkọ fi kokéè ah, ah, ó kọjá bẹ́ẹ̀. Ah. ọjọ́ tí nǹkan kọ́ fi cocaine nǹkan snuff cocaine kò yẹ yín tẹ̀sí gbọ́ rí sẹ́yìn ti gbọ́ rí ṣe ti gbọ́ rí abẹ́ ti gbọ́ rí rárá ẹ ti rí abẹ́ ti ẹ dààmú abẹ́ ẹ dààmú ẹ ti gbọ́ rí wá ti gbọ́ rí kan ẹ̀fọ́ kò lè gbọ́ ohun tí mò ń sọ ẹ̀fọ́ mọ́dọ́rin kò lè gbọ́ ohun tí mò ń sọ níbo. ọjọ́ yẹn ó kọjá bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn ó kọjá bẹ́ẹ̀ à ẹ̀yin òbí wa ń tíráì gan o ẹ̀yin òbí wa ẹ̀ ń tíráì gan ẹ̀ ń tíráì gan ìfẹ́ Ọlọ́run sí yín kò ní dúró ìfẹ́ Ọlọ́run sí yín kò ní dúró àrànṣẹ́ Ọlọ́run lórí ẹ̀yin òbí wa kò ní dúró jíjẹ mímu yín kò ní nira. lórí àwọn ọmọ tẹ́ ń bọ́ lórí wa tẹ́ ń bọ́ báyìí lójoojúmọ́ tẹ́ ń rọ̀jò àdúrà fún wa ilé ayé yìí ò ní bàjẹ́ ó máa máa dá sí ni àwa tá a lóbi lọ́rùn ọ̀run wọn máa dá ẹ̀yìn wọn tún máa sùn wọn a tún dá máa dá dá sí ni àwọn táwọn òbí wa sì wà láyé ọlọ́run á fún wa lẹ́nu igun wa tàlàáfíà bẹ́ẹ̀ ni owó àtọrọ̀ tá máa fi tọ́jú wọn pẹ̀lú ògo tọlọ́run by the grace of Almighty God ọlọ́run á máa ṣe fún wa bẹ́ẹ̀ ni àwọn òbí wa ò ní yá ìyàkuyà tọ́jú wọn wá dùn wò kọ́dà ẹ̀ tọ́lọ̀ ti kọ ọwádà twenty years fún tẹ́lẹ̀ tó bá tún rí ìjọ́jú tó pé yóò máa lo two hundred and ten years bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó dẹ̀ máa dúró wọn ní salóòrùn bẹ́ẹ̀ ni ó máa fẹsẹ̀ ara ẹ̀ ni ó máa dáná ó máa fọṣọ fún un máa lọ wẹ̀ fúnra <coughs> ẹ má bínú igbó yẹn ti gà mí lára burúkú ẹ mọ̀ pé mi lè fi ṣeré tèmi ó ti gà mí láàbò kan mú mọ́ra ní ẹ má bínú gbogbo ẹ̀yin òbí wa ọjọ́ alẹ́ yìí ti dáa ó tún máa dáa sí ni ọjọ́ alẹ́ yìí ti dáa ó tún máa dáa sí ni ó tún máa dáa sí ni ẹ̀yin yín máa sun ọlọ́run nípa yín sí o àjọ wà ní àjọ wà àjọ wà ní kò sí kankan kò sí kú lójú yín ebi ń sọ ọlọ́run o pọ̀ kò sí kú lójú yín àdúrà là ń gbà all the time ọlọ́run dẹ̀ ń gbàdúrà wa àtọ́jú yín ni títí dọjọ́ kú bẹ́ẹ̀ ni ẹ̀fọ́ rọrí kú ni kò ní sí nira kò ní sí wàhálà bẹ́ẹ̀ ni ọjọ́ tẹ máa lọ dùnú ayọ̀ ni tìyín ò ní le kò ní le fún everybody àwọn ọmọ yín náà àgbáyé pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ àgbádùn àṣemájì àṣìlọ́hùn bẹ́ẹ̀ ni ayé tí yẹn bá gbé tí yẹn bá sí lọ́hùn kódà bí mo ṣe máa ń bá gbó tèmi ni ò fọ́lọ́hùn ṣeré o sì ti àlùkùrán kó yàgbọ́n máa ń sọ ládùúgbò wa pé ah, bàbá ẹ ó kọjá o ó kọjá bẹ́ẹ̀ o bọ̀ kó bó lọ́rùn ẹ̀ ṣeré bó ṣe rí nìyẹn láì kí n tàn yín bó ṣe wà nìyẹn ah, ẹ̀jẹ̀ má bí lọ́rọ̀ mi pọ̀ mo ti fẹ́ ṣàkọlé yẹn mo tún rí i padà ẹ ṣe rí àwọn òbí wa ń tíráì gan-an you are welcome back to my channel you see our parents are trying o me i dey pray for them eh, make dem live long with good health which children we go get better money we go get plenty well wey go dey take care of our parents mama baba ipadoma mama, but we go teach we go see plenty money we go take take care of them take care of ourselves dem go live long who wan die for one hundred and ten years before we go still get extension reach about two hundred and fifty years at least yeah when you take care of her you take care of him very well mama papa go still live long dem go dey pray for we every day dem go dey pray for we every day every day you see and anybody wey be say their mama their papa don go may almighty god save their life for there may their back dey good As you see am ah, ẹ ṣe gan mo gbádùn gbogbo iṣẹ́ rí ìtàlẹ̀ ìkọjá bẹ́ẹ̀ o mi níta yín o ẹ̀yin òbí tẹ́ ẹ bí wa ẹni bàbá jó náírà bí ẹ ṣe máa ń sọ bí o mọ̀ túmẹ̀ o aláìní mọ̀ túmẹ̀ o lè máa ń wá pé. kí n mọ̀ nìkan sọ fún mi ẹ̀yin òbí tẹ́ bí wa ẹ̀jẹ̀ má bínú o nífa jóná torí tí rò sí tẹ́lẹ̀ ni pé ó pọ́sibù kéèyàn wà lórí ìdúró kan lábẹ́ àbí náà rò kí náà lábẹ́ lè rò sáà ní àpò ṣe bẹ́ẹ̀ yẹn kò ń ṣe bẹ́ẹ̀ yẹn o àbí kan da àbí kan sí mi nìyẹn wọ́n ní ọlọ́run níjẹ́ jẹ́ ká fa abẹ́ jóná ìyẹn ni wípé àwọn ọmọ tó ń tara wá jáde àwọn èso tọ́lọ́run fún wa wọn ní yàyàkuyà wọ́n ní ya ọmọ ìranù kò yé yín wọ́n ní ya ẹni tó ń fa gbogbo ẹni tó ń ṣe jákujàku káàkiri tí òun mọ tó ń ṣe ẹ kò ní yà á bẹ́ẹ̀ ni gbogbo ara máa ń sàmì gbogbo ara máa ń sàmì náà gbogbo ara máa ń sàmì bẹ́ẹ̀ ni. ah ìtàntàlẹ́ ìkọjá bẹ́ẹ̀ ọjọ́ tí mi kọ́kọ́ fi cocaine ah ọjọ́ tí kọ́kọ́ fi cocaine no be small day o I waka kabakaba my eyes dey turn anyhow e be like say this world just dey roll like football eh? me I dey look myself as if say I no even dey I don turn to spirit I no dey see myself again. me i just dey talk where the first dey come i no even know when my body i no dey see am again i just know say me i dey hey no be small thing Ọjọ yẹn mo kàn wà níbi aláìwà ah! mo ń sọ̀rọ̀ mi ìdẹ̀mọ́bi tọ́rọ̀ ti ń jáde kò yé yín mo ń sọ̀rọ̀ lẹ́nu mi ìdẹ̀rẹ́nu tó ń sọ̀rọ̀ mo wára mi gan mi rárá mi rárá mo kàn mọ̀ pé mo ń sọ̀rọ̀ kàn pé mo wà ṣá ah, ọjọ́ yẹn kọjá bẹ́ẹ̀. ọjọ́ yẹn kọjá bẹ́ẹ̀ ntọ́lọ̀ tí wọ́n á fi lọ sẹ́ẹ̀bù mi ni pé àmì ìdèsè kí wọ́n á jí fagbó mi ìfagbó lọ́jọ́ yẹn kó kéèyàn nìkan ni lọ́lọ́ fi ṣe kúkúrú bẹ́ẹ̀ ṣé wá rí àdúrà tí n kọ́kọ́ gbà fẹ́yìn òbí wa ni wípé ẹni fa bẹ́ jóná àmì àmì àmì àmì àmì ẹni fa bẹ́ jóná ẹni fa bẹ́ jóná ẹni fa bẹ́ jóná mọ̀ bá mi sàmí ẹ̀ áà. ọjọ́ yẹn kọjá bẹ́ẹ̀ ọjọ́ yẹn kọjá bẹ́ẹ̀ ah! mo rántí ọjọ́ yẹn mo rántí ọjọ́ yẹn ah! sísá kabila borí kó o kọjá bẹ́ẹ̀ ó ti máa ń bá mi ṣàwàdà ti pẹ́ ti máa ń kìlọ̀ fún àwàdà tó máa ń bá mi ṣe yìí àti kabila. àwàdà yílé. màmá àgbà kan gan wà lóore wọn máa ń wọ́nu ẹ̀ pé àǹtí kàfínà àgbàrá tó máa ń bá ọmọ oríta ṣe ti pọ̀ jù dínkù àgbà mi àálẹ́ mi mo lọ ọmọ oríta èmi mo lọ ọmọ oríta ọmọ oríta lónìí mi kò lè fi ní ṣe nǹkan kan bó dẹ̀ tútù lóòótọ́ àǹtí mi ló jẹ́ àìsọmọ ya pín sọmọ bàbá òṣùpá àjọ ń gbénu ilé ni a ti wà papọ̀ gan-an àtijọ́ gbénu ilé yẹn ó ti pẹ́ a ti dọmọ àtìyá papọ̀ a ti dọmọ màmá kan bàbá kan ó ṣe lọ nìyẹn o ah hey ẹ̀gbọ́n lọ́jọ́ yẹn kọjá bẹ́ẹ̀ ilé igbó ni mo wà ah <laughs> ah ilé igbó ni mo wà ah èmi pẹ̀lú Ngọ́sí lájọ lọ ọmọ aṣẹ́wó yẹn ah ẹ̀gbọ́n kò fi mí ṣeré ó lọ ìlú wọn ni ó lọ íìsì kódà ṣe lọ íìsì tó dé ló pè mí ló pè mí ó ní máa ah, ọmọ oríta o ah, ni mo sọ fún yín lọ́jọ́ yẹn íìsì ló lọ o ó lọ íìsì ni ó dẹ̀ sọ fún mi kó tó lọ mo sìn dé garage kò yé yín ló bá dé lọ́jọ́ yẹn ló tẹ̀ mí láago mo lọ bá ń lé lájọ gbéra ní ga mi lára ẹ̀jẹ̀ má bínú torí ọlọ́run ìgbó yẹn ni ah, ìgbó yẹn ti pọ̀ jù lónìí ìgbó yẹn ti pọ̀ jù ó ti pọ̀ jù ó ti pọ̀ jù ẹ gbọ́ bá ṣe gbéra nìyẹn mi pẹ̀lú Ngozi ó ti lé gbó ibẹ̀ láti ṣe fàájì ṣe fàájì ṣe fàájì ṣe fàájì lọ́jọ́ yẹn ah, ẹ gbọ́ lọ́jọ́ yẹn mi lọ pàdé bọ̀bọ̀ kan ó ṣẹ̀ṣẹ̀ dé láti Jamaica bàbá yìí kọjá bẹ́ẹ̀ mo ti rẹ́ni tó ń fagbó láyé mi tí ì rí tó ti bọ̀bọ́ yìí á bọ̀bọ́ yìí ń jẹ gbó láyé bó dẹ̀ ṣe ń jẹ gbó yẹn Big Star tó dúró Big Star tó dúró fi ń ṣe fàájì ni àyíngọ́sí gan kẹ̀dẹ̀rí àyíngọ́sí lé o ọmọkùnrin tí ò bá dára ẹ̀ lójú kò lè bá àyíngọ́sí ṣe fàájì ìsọwọ́fà igbó ẹ̀ lè ah! kó ń fa sìgá jẹ igbó lásán ni àtọ́tí igbó àtọ́tí eh, gobeg ló mu òye yín tí ò bá rí gobeg ó máa mu stout small stout ẹ gbọ́ bá ṣe jọ ń ṣe fàájì lọ́jọ́ ẹ̀ yẹn má pàdé bọ̀bọ́ yìí ò lájọ ń sọ̀rọ̀ lọ́jọ́ yẹn oníjàmáíkà lòún ti dé mo ní nàìjíríà lèmi wà ló jàmáíkà náà bí èmi náà sí but mo ti wálé tipẹ́ ó sọ àdúgbò tó wà mo mọ ọbẹ̀ aṣáájọ kí la bá ṣe dọ̀rẹ́ nìyẹn ah! ó wá fix appointment sọ́la ó lóun fẹ́ kí wọ́n á kí òun nílé òun ó sì kọ́lé kan ní ah, ilé ẹ̀ kọjá abẹ́ òun ni kí wọ́n á kí òun ó dẹ̀ fi hàn mí lórí fóònù rí pé ah, ó try gan o ó náwó gan ah, iṣẹ́ ńlá ló ṣe mi nítàn yìí ọ̀bọ̀ ìṣe mi lálejò lọ́jọ́ yẹn gbogbo tí mo dání gan pé màá fi tọ́jú Ngozi ọ̀bọ̀ yóò jẹ́ kí n fọkàn rárá ó tẹ́ mi sí rẹpẹ ni ó tẹ́ Ngozi sí rẹpẹtẹ ní bá ṣe jọ wà nìyẹn àṣebàájì tán bẹ́ẹ̀ ń bá lọ oyè yín ọ̀dọ́ ń gbọ́ sí mo lọ sùn aṣáájú amẹ́mà tó dọjọ́ kejì agódó gan-an oníṣẹ́mi ìgbàgbé mo ní mo ti ń bọ̀ níṣẹ́ lọ́dún ẹ̀ nìyẹn ah, ó kọjá bẹ́ẹ̀ you are welcome back to my channel you see Ngozi na my bad na my real girlfriend me with Ngozi don dey tete You don dey ah no be small thing o we don dey Ngozi na prostitute as you that prostitute that confirm prostitution e don tey for the world you sabi am well well the thing don show for im body all the technology wey dey do am e sabi eh That be my girlfriend me with am don dey papa we be pali if this girl fall finish ten girl ten boys fifty boys a day go carry half of the money give me say how ah, oborita go enjoy yourself you know that kind thing before ashewo go use him body for cool. ah you know that time the way i dey talk before ashewo girl go use him body fuck boys fuck men fuck different people share the money to two carry am give person you no know say that person dey big for your hand abi you no know am your wife ever don do am for you ah ngozi no dey take me dey play o. Oh. he no dey take me dey play dis girl like me so tey if you no see me like this no go fit sleep no fit say no see me no fit waka time, gan wey you dey come see me every time wey you dey ah dia real love na me i no do juju for am i no even sabi juju ah na more i know say go fit dey run follow follow follow follow woman i do say i me i no dey run follow and I you come dey run follow me every time This girl love me na me with her the girl travel go east o oh. she travel go east I even accompany her go motor park that very day. I help am carry him bag, we go together. We reach park, and say bye bye for her. I come come back, come call me, say, hey, she don come back last two hours. I go I go meet am for im hotel, im hotel room. I go, I go, I go see am. This girl dey fine, very beautiful. She love me. Ah, she love me no be small thing. Na me come call im kpaka. You go do enjoyment for bunk. You know wetin dem dey call bunk? Ah, <laughs> na the village people. You know bunk, bunk when they say bunk eh eh àwọn yẹn máa sọ pé ilé egbò we no dey call am ilé egbò we don modernize am na bunk I you see am for his na bunk we dey call am we no dey call am ilé egbò once he say bunk you don understand say na where we dey mm, na there na there place wey we dey mm. na that na that place wey take dey do this way. people dey gather plenty for there dey sell the bar eh dey enjoy themselves na so na so we go there meet with ngozi eh as usual no be as usual now. she dey smoke well well ah this girl dey smoke in die but she no dey smoke cigar she hate cigar but in there, eh, ah man wey wan follow am drag go know yourself no be small thing na go know yourself who wan follow am drag ngozi no be small girl i think see am she dey smoke very well she dey smoke me i dey smoke in die i dey smoke cigar i dey drink big stout ngozi dey drink goldberg you know see goldberg dey take stout i think say i small stout na so we dey there dey enjoy ourselves dey flex you know the thing dem dey call flex agbadun nìyẹn eh we dey flex together dey enjoy ourselves for there go upon jam one boy say he come from jamaica this guy fine ah na handsome guy very very handsome guy na so we take dey round. for this time together and ah, na him carry all the money wey we spend that day me with ngozi he really entertain us no be no be if go there we just am for for there this guy come love me have interest in me say he second day may i come greet i think say i give me the number my same number that very day na so we enjoy ourselves finish we meet go out we go hotel room na so we go sleep second morning as i wake na the na so the bell ring go grrrr where you dey now o oh boy you no go again as i dey call me mi ṣe gbéra nìyẹn. bí ṣe gbéra nìyẹn nílẹ̀ ní pápá ẹ̀kọ́ ti fi ń ja ayé gbà yẹn ó kọjá bẹ́ẹ̀ sì mi ni ó kí lẹ́ẹ̀kan ah! ẹ̀mọ́ pápá báyìí gbogbo yẹn ló mọ̀ mi mo wá sí yẹn ah! mi ń gbé e fún yẹn o àwọn òyìnbó tó tà fún mi ti sọ fún mi wípé má gbé e fún yẹn o màsíìnì yìí kọjá àwọn bàjáàjì ó Honda o kò yí ẹ eléyìí máa ń pààyàn ní àwọn ni ó lè sọ̀rọ̀ dídákúdá o má ṣe kẹ́ni kankan kó bẹ́ẹ̀ lébi kó máa yá màṣíìnì yẹn wá lọ máa gbé ọsọ gbẹ́ wọn o má ṣe kankan ogun ìwọ nìkan sọ má yá yan o bí gbọ́ nìyẹn màá sì everybody mọ̀ mọ̀ mí wọ́n tún máa bá mi ṣe kinní kan síbi mọ́fúlà rẹ̀ bí sálẹ́sà ó kọjá bẹ́ẹ̀ tí máa ṣe kà bá ti máa tẹ̀ láti máa ní pọ́ì pọ́ì ó kọjá bẹ́ẹ̀ ìjàgbá ló dáa ká tó mọ̀ mí gbòòrò káwọn ìbóyè ló ṣeé ṣe òyìnbó kọjá bẹ́ẹ̀ ọlọ́run fún ọ lọ́pọ̀ ọlọ́run fún wọn lọ́pọ̀lọ́ lẹ́yìn lẹ́yìn ọlọ́run òyìnbó ló tún kù kò séèyàn dúdú mbẹ̀ ẹ́ kò séèyàn dúdú rárá òyìnbó ló tún kù ẹ̀gbẹ́ báyìí kí n tàn ẹ́ mi ṣe gbéra lọ sílé bọ̀bọ́ yẹn nìyẹn ah, gbogbo ayé gbogbo ayé bọ̀bọ́ yìí ra tékèwé kan sílẹ̀ fún mi òjú kékeré lọ báyìí ten thousand ló rà ó rà tiẹ̀ náà làbájọ mi ṣe bàájì la mustard kékeré sí ẹ gbọ́n ló bá gbé kinní yẹn jáde bí mò ń lọ gan mo dé yẹn o ẹ̀yin òbí wa ẹ̀ níṣẹ́ ọmọ bí o àní ṣìnà ọmọ o ní yàyàkuyà gbogbo eléyìí tá à ń sọ ìyá mi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni o ẹ̀kọ́ là fi ń kọ́ra wa ẹ̀kọ́ là fi ń kọ́ra wa o ló mo ti fa gbó ojú ti dí ẹ̀kọ́ là fi ń kọ́ra wa etí bá ń sọ ọ̀rọ̀ yẹn ni kẹ́ ẹ múlẹ̀ má wò ṣe mi àbẹ́ẹ̀kẹ́ ti tí wọ́n sọ yẹn gbogbo tí mo ń ṣe ẹ má wò mí o ẹ má rí tèmi ro bọ̀rọ̀ tí mo ń sọ jáde yẹn gangan ní kẹ́ ẹ tẹ̀lé o ọlọ́run ò ní jẹ́ ká ṣe ọmọ bí ẹ jẹ́ ká máa mójútó àwọn ọmọ wa dáadáa o ẹ jẹ́ ká máa mójútó àwọn ọmọ wa dáadáa gbogbo iṣẹ́ tó bá lè wù ká máa ṣe gbogbo iṣẹ́ tó bá lè wù ká máa ṣe mọ́mì mi dáàdì mi mọ́mì dáàdì ọ̀nkú sísá gbogbo iṣẹ́ tó bá lè wù ká máa ṣe ọ̀rẹ́ mi ọkùnrin ọ̀rẹ́ mi obìnrin ẹ jẹ́ ká wá ọ̀nà láti mójútó àwọn ọmọ wa ẹ jẹ́ ká mójútó wọn gidi àmọ́ wo ní ẹ̀yàkuyà wọn ní ya ẹ̀yàkuyà wọn ní dìdàkudà wọn ní dìdàkudà wọn ní kẹ́gbẹ́kẹ́gbẹ́ wọn ọlọ́run á ṣe wọn lọ́mọ alálùbáríkà àtẹ́ pé wọ́n á lè tọ́jú ara wọn tọmọ bá yẹ ti sọ ọlọ́run bá ti sọ ọmọ lọ́mọ alálùbáríkà tó lè mójútó rẹ̀ dáadáa ó máa bí ẹ àdúrà tó máa gbà débẹ̀ yẹn àwọn ọmọ wo ní àpé àwọn níyà wèrè wọn ní síwì wọn ní yẹpẹgbẹkẹgbẹ o wọn ní lẹgbẹ wọn o wọn tẹ àdúrà wo tó fẹ́ ṣe gan mi tiẹ̀ rántí mọ́ṣá ẹ bá mi ṣe yókù á ẹ gbọ́ ó kọjá bẹ́ẹ̀ lọ́jọ́ ẹ sẹ́yìn pé mo ti sọ fún yín lẹ́ẹ̀kan àti kàfílà ó forí kó o màá sì sọ̀rọ̀ débẹ̀ ẹ máa tá ẹ máa tí ì pa òwe ẹ sáà ní sùúrù mo ṣe bẹ̀rẹ̀ tán gangan ní báyìí gbogbo etí mo sọ síwájú yẹn tí mo ti ẹ̀ sọ̀rọ̀ ni tí mo ti sọ nǹkan síwájú ìtàn ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní báyìí ah, kókè ń kọjá bẹ́ẹ̀ èmi gan mi ìdáàmọ̀ mi ìdáàmọ̀ rárá mi ìdáàmọ̀ ẹ gbọ́ páúdà báyìí ni ẹ̀rí bí mo ṣe lanu kalẹ̀ páúdà báyìí ni funfun ó wá dàbí ìgbà tó dì díẹ̀ díẹ̀ mọ̀ bí ráìsì kéékèèké yẹn ó dì díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bó ṣe rí nìyẹn ẹ ò rí mi ò sì tí alukuran ah! ìtàn ọjọ́ ẹ̀mí lè gbàgbé mi lè gbàgbé o mínísítà mi lè gbàgbé sí alukuran bàbá yìí mú bíi stainless báyìí ni ẹ mọ stainless irú irú irú stainless báyìí ẹ ti ọmọ ìdérí leléyìí bí stainless báyìí ni tírè báyìí nira ẹfẹ díẹ̀ ẹgbọ wa tọlé lórí báyìí ó bu pàdà yẹn ó bu lórí ẹ ẹ jẹ ìtàsápò ẹ fún yín ó wá mú lẹ́tà báyìí ti lẹ́tà báyìí ó wá gbé bẹ́lẹ̀ ṣe wà yín sí yìí kẹ́ra buhari àyẹ̀lẹ́ ló ká pélé yìí pẹlẹbẹ lórí ẹ̀ pélé yìí ò pẹlẹbẹ ó lọ sókè ká pé gbogbo ẹ̀ pẹlẹbẹ báyìí ó flat ó wá buhari àyẹ̀lẹ́ lórí ó wá sá láìta sábẹ́ báyìí lábẹ́ ibi tí powder ẹ̀ wà ó wá fi ń ra wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ bó ṣe fi ń ra yẹn kíní yẹn wá ń yíra padà báyìí ó ń yíra padà wọ́n ń yíra padà pàtó máa fi ṣe díẹ̀ báyìí èébì bíi blue báyìí ló ń jáde ń bẹ̀ ah, mísà ń wò lọ́jọ́ ẹ̀ pé tú òtún oh lélẹ́yìn tó ń pa èébì blue yẹn ló ń jáde bó ṣe wá ń jáde ló gbé mu sí i ló ń fà ah, ẹ gbọ́ ló wá ń fà á ló ń fà á ló ń gbà sórí ó tún bu powder míì sí kí ni ìyá lè fi gan o. Ah, kọjá bẹ́ẹ̀ èéfín yẹn wá ń tú jáde bó ṣe tú jáde yẹn. Ah. Ah. bó ṣe ń fà lọ́jọ́ ẹ̀ nìyẹn bó ṣe ń fin nìyẹn símú tó ń fà símú. Si tó ń fà á tó ń fà á tó ń fà á tó ń fà á. àṣé pléètì méjì lórí ó tiẹ̀ ju méjì gan ló tó mẹ́ta torí gbà tí fẹ́ máa lọ ti padà tún rí pléètì ẹ̀ tó mẹ́fà ń bẹ̀ ló bá fà kan jáde ló bá bu pálọ̀ yẹn ló gbé lórí ẹ̀fẹ́ mi àṣìpébì ìdáwọ́ ọmọ aláyé dálé mi àmì òbí gbàgbọ́ra mi omi òkèrè o ẹ sábà kó ti ṣe lójú mi mi ti rí i èmi gánà tí wọn lè kánà ju tiẹ̀ gan lọ bó ṣe fi sí nìyẹn èmi dẹ̀ ni máa mú látàrí ni kò yé yín ó ń fi sí tó gbélé mi lọ́wọ́ báyìí tí mo sáná sí kàásàlẹ̀ báyìí bó ṣe fi ra ẹ̀ lèmi náà fi ra ni mo fi ra ni mo fi ra ni mo fi ra kò pẹ́ báyìí ó ń rúra àwọn kìnìún yẹn ń rúra ó ń darapọ̀ ó ń rúra ẹ́ wọ́n ń rúra wọ́n ń rúra ìgbà tó yálé bí ẹ sí ní jáde mi waste time rárá. Ah, ah. Ah, ah ah ah ẹ gbọ́ mi ṣe ah, mi ṣe ń kó sórí nìyẹn mi ṣe ń kó sórí nìyẹn mi ṣe ń kó sórí nìyẹn mi ṣe ń kó sórí nìyẹn ẹ̀gbọ́n kìíní ẹ̀ wọ̀ mí lára bó ṣe ń lọ káàkiri gbogbo ara mi àti bí gbàtẹ́jọba rìn ni gbogbo ara bó ṣe ń tọ káàkiri bó ṣe ń tọ bó ṣe ń tọ bó ṣe ń tọ láti lọkọ lọ síbi ọ̀nà orí báyìí ó káàkiri gbogbo orí yẹn ló ń tọ bó wá ìsàlẹ̀ ó wá síbi ọrùn ó ń yà káàkiri gbogbo apá gbogbo egun ara mi gan bó ṣe ń lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó fi dé bẹ́ẹ̀ ìgbà tó fi dé ju babaléjì gan báyìí ó tọ káàkiri tó fi dé bá tó fi dé bó ṣe ń tọ káàkiri nìyẹn bó ṣe ń tọ káàkiri nìyẹn ẹ ẹ kó tó láì tírí two minutes ah ojú yẹn ti ń le níwọ̀nba ojú yẹn ti ń le níwọ̀nba àsìpẹ́tẹ̀ mọ̀ pé èmi gan kẹ̀lẹ̀ rí mi fi gbó ṣeré tẹ́lẹ̀ mi fi gbó ṣeré mi fi gbó ṣeré rárá igbó yẹn gangan ló dàbí ẹni pé kò jẹ́ kó ní àkìwètè ní àṣẹ lára mi torí ọ̀pọ̀ yẹn padà sọ fún mi lọ́jọ́ kẹta tá a pàdé wípé igbó yẹn ló jẹ́ kó help mi gan o tọ́lọ́ jẹ́ pé ara bọ̀rọ̀ gidi ni ara àfa àbára pásítọ̀ ni olùmọ̀ alágbára gan olùmọ̀ alágbára olùmọ̀ mi ṣe ń kó yẹn òun wò mí mo ṣe ń fa yẹn òun wò mí tí mò ń kó sórí gan òun wò mí òun rò pé ààrẹ kí level change level change ẹ gbọ́ bá a ṣe ń sọ̀rọ̀ nìyẹn level yẹn tẹ́jì kínkín ní òbẹ̀ kò pọ̀ títẹ̀ tó ń sọ fún lọ́jọ́ yẹn pé kí lélẹ́yìn oníkókè ló máa ń pààyàn gan wọn ni àkójọ because mo lè control ara mi mo lè control gan bọ̀ tó tún yá mo tún ní kó tún fún mi díẹ̀ sí mi tó fà á hmm. ah, ah, ah. ẹ̀gbọ́n mo tún kó sórí gan mo gbà gan mo gbà gbà gbà dáadáa ìṣe sọ fún nìyẹn tó ń jẹ kú ní olóúnjẹ wà tún gbé tékèwé mi ìwà tún sá sí ẹ̀gbọ́n ìmọ̀ pé mo jẹ nǹkan kan tékèwé mẹ́fà mo jẹ mẹ́rin ẹyọ̀kan kẹ̀dẹ́gẹ́ epo yẹn pọ̀ lọ títí òbọ̀ ẹyọ̀kan ti satisfy mi mẹ́fà mo jẹ lórí ara wọn mẹ́fà ni mẹ́fà mo jẹ lórí ara wọn kábàkábà ni wàá ní tẹ̀ bá gbomi ṣe dún nìyẹn ìyẹn láti ibi ilé tí mò ń gbé ọlọ́mọ bọ́ọ̀yì kan lájọ́ máa ń ṣeré pé ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ibo lẹ́wà mo ní à mo jáde mo ní à ibo lẹ́wà kí wọ́n bá yín mi ò lè mọ́ bẹ̀ ò lè mọ́ bẹ̀ ọmọ orí tó ò lè mọ́ bẹ̀ ò lè mọ́ bẹ̀ ọmọ orí ta wà fún mi ten minutes àbí thirty minutes mo ń bọ̀ ẹ̀ lọ pé machine mo gbé lọ ah bàrà ti ń sọ fún mi wípé kíní tó lọ fi tó tí ì fi irú ẹ̀ rí o màmá tó tó máa gbà tó rántí ọjọ́ ti gbó bàbá tè tẹ́ kábàkàbàkàbàkàbà ọmọ tó fojú ẹ̀ rí lọ́jọ́ yẹn ọjọ́ ti gégé mu náà tó rántí mo ní àmú à ń bára mi sọ̀rọ̀ nú mo ń bára mi sọ̀rọ̀ mo ń bára mi sọ̀rọ̀ kí mẹ́jẹ̀ kó gún ẹ síbí o gbogbo ẹ̀ ti bá máa hápùn ṣe jáde ni àwọn bọ́ọ̀ì àtúnríra ṣéèkì mi ojú bẹ́ẹ̀sì mi lápò mo fi sáko mo fi sára gbà mo pa àdédé tí mo ka one million ní bẹ́ẹ̀ ní dollars ní ojú sí mi ah, òkúta òkúta òkúta amẹ́ríkà ojú sí mi lápò ó lè jù sí mi lápò nìyẹn ó ti lé ṣe gbé báàgì mi nìyẹn ya màsín yẹn wá fúyẹ́ lọ́wọ́ mi gan màsín yẹn dẹ̀ wúwo gan lọ́wọ́ mi ó wúwo gidi ah! pàápàá báàgì mi ó. Ah! oníṣẹ́ àwọn pápá ìgbàǹgbò ṣeré tọ́bí kẹ̀kẹ́ bá rí táyà níbi táyà mọ́tò kọjá bẹ́ẹ̀ ó lé ńlẹ̀ ẹ́ńjì mọ́tò náà ló wà mẹ́ kò sí aláya mọ́tò tó lè bá sáré láyé kò sí aláya mọ́tò yẹn wọ́n kọ́ síbẹ̀ speedometer rẹ̀ five hundred ní five hundred kilometer per hour èyí ò lè tẹ́ ẹ̀ èyí ò lè tẹ́ ju fifty lọ olùwà lọ sọ́run èyí ò ní lè kọ́ fún mọ́ ẹ gbọ́ ló fi ní kí n má gbé fún yẹn o wọ́n máa gbé fún ẹ̀wọ̀n ẹ̀ka nìyẹn kan wọ àwọn ẹ̀kan dáràn bọ̀ ẹ́ lọ́rùn o mo ṣe ń tẹ̀ lọ́lé ní ẹ̀ ń ṣe débi tí mo máa ń pàgẹ́ sí mo lọ pàgẹ́ sí mi máa lọ bọ́ máa bọ́ ni ó rà ó ní mo ti ń wáyé lẹ́ẹ̀kan mo ríta mo ti ń wáyé tipẹ́tipẹ́ ó níbi tó ń ṣeré lọ ẹ̀gbọ́ bàbá ìbátan gbé pólíbàgì wá igbó tó dì sí ó fún ni ó fún igbó wọn pólíbàgì ni ó fún gidi lẹ́gbẹ́ bá gbé dání bẹ́ẹ̀ ló kókùtà lẹ́ gbé dání ibo ló ti rírú gbó rà ó lẹ́nìkan ló bóun abúlé làwọn lọ abúlé tẹ́ ti ń ṣe kún ní àá ẹ má jẹ́ káwọn sọ́jà wọ àwọn ẹni ẹni e yìí ń ta bọ́tà yìí ó ní onímọ̀ lè má bẹ̀ láyé lámùtà òkè jálákà yẹn o mi ní tàn yín ó kọjá bẹ́ẹ̀ lẹ́yìn pẹ̀lú ọ̀bá ẹ̀ ti rà bọ́n bá jókòó àjọjókòó wọn lójú ọ̀nà ẹ̀ lábàjọ ṣeré o ó dẹ̀ máa ń fa sí gémi máa ń fa kó máa ń fa sí ọ̀bọ̀ mi ìlé sìgá lápò lọ́jà tí gbogbo tí gbó ti wà lọ́ọ̀mì gan ó sáná sí sìgá máa sáná sí gbòmí lọ́ba ṣe fàájì máa ń gbà jẹ́ kí n máa lọ́nú lé níṣẹ́ gbéra nìyẹn bá gbọ́dọ̀ ẹ̀ ń kúlé mo gbà wẹ́ẹ̀dẹ̀ gbọdọ̀ ìlú màá balẹ̀ ọ̀kan tèmi ń lò lẹ́gbẹ̀ẹ́ kan àti kàbílà gẹ̀dẹ̀rẹ̀ tí máa ń wọ́n mi ẹ ti pẹ́ bó ti rí mi ọmọ oríta ọmọ oríta bó ti mọ bá mi sáré mi ọba tó kí a báwo ni àǹtí kàbílà ọkàn mi ni pé máa ọkàn máa sàdà bẹ́ẹ̀ yẹn máa gbàgbé ẹ ló bá tún bẹ̀rẹ̀ bó ṣe máa ń ṣe ló bá rí i pé ó lọ́mọ mi ó fọ́ pa mí lára mi àǹtí kàbílà mi láì jẹ̀bi tí máa ń sọ fún yín àti kàmílẹ̀ ẹ̀gbọ́n bó ṣe ń sọ̀rọ̀ yẹ ah, táàmì ẹni kiri yẹn ń bẹ̀rẹ̀ ṣẹ́ mo ti ń fìlẹ̀ lára bọ́mí jẹ́ kó mọ̀ mo ń tẹ̀ láti pákéjì ara mi ojú mi ti ń le ojú ti ń le ara yẹn ti ń yàtọ̀ mo ti ń fi àsìlẹ̀ pé kò ń ṣèmi kankan mo wà lórí ìdúró mọ́ a ah! èmi ò jẹ́ kó mọ̀ bọ̀ kí ni yẹn ti ó ti ń ṣe sí mi lára ẹ̀ gbọ́ tí àkàndé wà lójú ọ̀nà mi tí bígbà táwọn aṣẹ́wó máa ń gbé tí àtòjú ọ̀nà yẹn kò yé yín tí wọ́n ń retí ọkùn tó máa bá wọn sùn yẹn tí àkàn wà lójú ọ̀nà mi mẹ́ni tó gbé e síbẹ̀ má jókòó lé e lórí jíjókòó tí ń jókòó lé e lórí á ah, Sunday wá wá wá ọmọ ọmọ ilé wa ya sáàtù wa bó ṣe gbowó lọ́mì yẹn pápápá kò ló gbé sáàtù kò pẹ́ wá gbé sáàtù dé mo bára sí sáàtù mara mu wẹ́rẹ́wẹ́rẹ́ o kí ẹ̀ ń wọ̀ mí lára àti kàbílò tún ṣe mọ́ níwọ̀n ló bá tún lọ gbé tí àkún àmì ìmọ̀bí tó náà ti lọ rí ló bá gbé tìmí lẹ́gbẹ̀ẹ́ sáàtù tí mo gbé kalẹ̀ ló náà bá ń yọ ọmú ló bá ń fọ́ pa lára ẹ̀ mo ṣe sílẹ̀kùn nìyẹn ọ̀tọ̀ ní tèmi fẹ́ múnú mi ṣe wọnú nìyẹn àti bá mi wọnú ẹ̀ gbọ́ mò ń padà bọ̀ wá. Ah, i get one friend Jamaica boy eh Jamaica guy that guy you see am na bam. This guy na fashionable somebody see don be i don be that for naija na for jamaica dem for born am na there e for grow you understand me na he na there e for go school do everything as e come come back nigeria call him papa him mama house na na so e come buy build house very beautiful and house so great am ah. dis guy come entertain me very well he entertain me buy take away food give me you understand e come be something come out e get one place like this stainless you see stainless like this stainless like this that's it. uh, stainless one dey flat like this come put one kind powder for top na so i dey look at wetin be the so na cocaine na so just bring lighter put am for under like this you no understand me put lighter for under that powder as lighter dey dey there dey fire am down down from down na so the thing begin dey shake body shake body shake body before before tinkle of eyes my brother my sister the smoke don dey come as e dey come na say to e take him nose dey carry am ah na so e just dey snuff and dey snuff and dey snuff and dey snuff and dey go no be small thing o before you go know wetin dey happen the level don change na so come give me my own too i do am the thing no shake me i come see the pepper the second one sef i do am as i come see am say the thing wan come dey shake me small small and na power bank arrive go there you know you know how wetin that one be you know wetin e mean i mean me i dey smoke india very well He come tell me say na ah, because of the smoke wey eh, i dey smoke every day na im make the thing no dey quick dey take action for my body because he no see the sign you understand me and he don tey tey tey for inside me na the first time wey i take am so mama come dey tell me say this thing wey be say na first time you come take am no dey turn your eyes so no waste time o oh, no waste time for here because this power bag wey you carry come hey eh, no fit ride if your eyes dey turn no fit ride am ogun house na gobe o. Oh na so i just see the guy pound the uh, wetin dem call am american stone na so just put am for my pocket that one na dollars na how i carry am one million na how i carry am go my house as i reach my house i come see abo wey dey call me since say ah that guy dey for my house we be friend so oh, he carry him down here come say ah he go village na somebody give am but there plenty na so because i just share am you know that that kind thing as i leave the guy say i ah, dey waka go inside my room i reach my i just reach the passage na him sister camilla just come o oh, play play wey dey dey follow me dey play every time before na so e just start am ah say aunty you don start again when i saw I say no take him hand dey rub my body dey rub everywhere na so i come see chair for domot of my uh, eh, domot you know the way ashawo people dey put chair eh, chair or one small wood at least uh, one seat for their domot dey wait for person one fok dem no na that kind thing na so i just do that o i don't know how i come how the guy come still get chair Go carry am come stay for my side and interview the one he come say i don send one person start try dey drink as he come na so he carry drink dey drink am me i wan take person something for inside my room i open door enter na so he follow me enter i think see am ẹ gbọ́ ẹ má yẹ kí n tàn yín mò ń padà bọ̀ wá <laughs> ah, ẹ jẹ ní bínú ẹ má ẹ má bínú ẹ má bínú ara ẹ má bínú ẹ gbọ́ gbọ̀ngàn máa sọ ẹ̀gbẹ́ báyìí kí n tàn yín kíní ẹ̀ ti fẹ́ máa wọ́rì mi ní ah! ẹ̀ ti fẹ́ máa wọ́rì mi ara ti ń koná ẹ̀sá lè ṣe rẹ̀ bí iṣẹ́ gbó ni bọ̀ ó dọ́bù iṣẹ́ gbó bí ẹ̀mẹrin kò ah! ti mọ̀ lára kò ti mọ̀ lára ìkò ti le gan-an ah! ojú yẹn ti ń pò ìgà ojú yẹn máa ti ń ṣe mí bákan bákan mátrasì mi dẹni dẹdẹ ló wà mo ti wọlu mátrasì nìyẹn ẹ gbọ́ mo ti nà á lẹ́ nìyẹn mo ṣe nà án lẹ́nìyàn o igbó dẹ̀ ní ṣe mo dáyìn mo mú lẹ́tà dání láti kabila náà bá sùn tì mí lẹ́gbẹ̀ẹ́ ló bá fọ́ lé mi láàpọ̀ ọmọ oríta kílódé mo ní kò sí nǹkan kan ọmọ oríta kílódé ló bá ń fọ ọwọ́ mi láàmú ní àti kabila rárá o ara ẹ̀fìmí sílẹ̀ ẹ̀fìmí sílẹ̀ ẹ̀fìmí sílẹ̀ ó sáà ń fọ ọwọ́ mi lára ń fọ ọwọ́ mi lára àwọn oníṣẹ́mi ní bò ń ṣeré ni mo ní kó fi mí sílẹ̀ o ara tẹ̀ ń kan mi ṣe wàyí ló bá ń fọ pa mí lórí ló ń fọ pa mí lára kí tó máa tó lọ bá bẹ̀wù lọ má bẹ̀wù lọ́rùn mi ní láìkẹ́ o ṣàpé mi ò láìkó mi ní bẹ̀wù lọ́rùn mi mo lè ń sọ fún mo ń sọ fún lọ́jọ́ yẹn kò fẹ́ gbọ́ bó ṣe bẹ̀wù lọ́rùn mi nìyẹn mo lè ń sọ fún àti kàbílà mi ní láìkẹ́ ẹ̀ pẹ́ ìgbọ́n lẹ jẹ́ fún mi o ẹ̀gbọ́n lẹ jẹ́ o ẹ̀gbọ́n àdúgbò lẹ jẹ́ mi ní láìkẹ́ ẹ̀gbọ́n nílé lẹ jẹ́ o ló àkíntàn mọ̀ àkíntàn bàbá wọ̀ bí ẹ̀gbọ́n lẹ jẹ́ o nítorí tó mọ tó lọ tó yọ sí bẹ́ẹ̀ lọ́rùn mi àmì ní láìkẹ́ o mi ní láìkẹ́ ló bá dìde ló bá lọ tilẹ̀kùn sẹ́yìn ló pa wíńdò dé wíńdò wíńdò ẹgbẹ́ kan ni mo sì tẹ́lẹ̀ ló bá ti wíńdò ẹgbẹ́ kejì náà mo sáà sọ fún pé mi ní láìkẹ́ mi lẹ́lẹ́lẹ́ láìkẹ́ rárá mo sáà ti ń fọ pa mi lára nìyẹn bó ṣe ń fọ pa mi lára nìyẹn àti káfíńlà mi ní láì wo tẹ́ ń ṣe yìí o mi ní láìkì tẹ́ ń ṣe yìí àti káfíńlà o mi ní láìkẹ́ o mi ní láìkẹ́ kó mo ń payín lé gan o kí n tó máa bó tó lọ bẹ́ẹ̀ tó ń bọ́ bẹ́ẹ̀ tí ń dì mí nìyẹn ó ní mi ní láìkẹ́ mi sílẹ̀ tí má lọ bínú ẹ̀ ní láìkẹ́ o tí má lọ bínú ẹ̀ ní láìkẹ́ o bó ṣe tó yọ ló bá kú bọ́ksà ló bá tó ń fọ ọpá mi lára ló bá kọ́ bọ̀ ló bọ́ksà ló bá ń fọ́ra babaléjì mi báyìí ló bá ń fọ́ra ọ̀pá mi lára tí kàfílà kìlẹ̀ bá ń ṣe nìyí láìkẹ́ o tàbí mo kìlọ̀ fún yín o kí n tó wí kí n tó fún balùwà tó ń yọ bọ́ksà ń dì mí bá fi mí lẹ̀ o wà á gba màá wẹ̀ gbọ́ bó ṣe ń sáré bọ́ aṣọ tó ń bọ́ pátá nìyẹn kí n tó mọ tó ń lọ bó ṣe gùn mí lórí nìyẹn àti kàfílẹ̀ má gbé sí o àti kàfílẹ̀ má gbé tẹ̀kú mò ń wọ́ mi ẹ má gbé sí o ẹ má gbé sí o mo ṣe àti fọwọ́ dí iye abẹ́rẹ́ nìyẹn àìgbọ́n tó ṣe ti dùn mí gan èmi ò tẹ̀ láìkì irú nǹkan bẹ́ẹ̀ ẹ̀gbẹ́ ẹ̀bí ẹ̀gbẹ́ ló jẹ́ náà ibo lẹ́sìn lè máa ṣe báyìí pẹ̀lú mi nàbí ní láìkì rárá o ẹ má rẹ́pù mi o mi ní láìkì ẹ o tó bó ṣe mú abalẹ́jì abalẹ́jì ẹ̀kẹ̀dẹ̀ rẹ̀ kó òun ijú bákan bákan bó ṣe fọ́kàn nìyẹn ti lé mọ́ lọ́wọ́ ti lé bí irin mọ́ lọ́wọ́ kó gbé sí báyìí máa fọwọ́ di ojú díẹ̀ báyìí rárá o lè gbé sí o lè gbé sí ló wá ń já ọwọ́ nù rárá o lè gbé sí mi ní láìkì ẹ o mi ní láìkì ẹ pé tí mi bá láìkì láìkì ẹ máa kí ẹ máa ṣe fún mi o inú ti bí mi pa inú ti bí mi pa o inú ti bí mi pa ìní láìkẹ́ o ẹ má yẹ kí n tàn yín bó ṣe tó ń fọ́ ra mi láyà ni bó ṣe ń fọ́ ra mi láyà nìyẹn ni bàbá tó mi lọ kúrò níbi ojú ara rẹ̀ bó ṣe gbé sí nìyẹn kí n tó máa má gbèsè má gbèsè kí n tó máa ti lọ bó ṣe jókòó lé mọ́lẹ̀ nìyẹn tí kì í yẹ wọnú díẹ̀ pátápátá ibẹ̀ lórí mi ti wá tá sí pé a ah, kí ni tó ń ṣẹlẹ̀ gan kí ni tó ń ṣẹlẹ̀ mi láì gbogbo ló wà báyìí náà kí ló dé bẹ́ẹ̀ èèyàn respect ní èèyàn respect ni ẹ gbọ́ bó ṣe fọ́ mú mi tó kì mí lọ́rùn mọ́lẹ̀ nìyẹn ni máa ń gbèdè sókè ni máa ń kan mọ́ gbà tí ó lè ṣe nǹkan mi lè sọ̀rọ̀ mọ́ mi lè sọ̀rọ̀ mọ́ obìnrin láìkẹ́ mi láìkẹ́ mi láìkẹ́ o bá ní kí n máa sọ ayé máa gbọ́ tí mò ń sọ ń ta lẹ́yìn máa kalẹ̀ kún pé pẹ́pẹ́ pẹ́ kí ló dé ẹ báyìí kí n ta bó ṣe ń ṣe lọ bó ṣe ń ṣe lọ nìyẹn bó ṣe ń ṣiṣẹ́ lọ nìyẹn ọmọ burú ọmọbìnrin ọmọ burúkú ni ọmọ burúkú lọmọbìnrin yẹn ó kàn ṣe ṣe ṣe ṣe ṣe kò pẹ́ musa yìí tó ń tọ̀ sí mi gbogbo ara tó ń tọ̀ sí mi gbogbo ara ó tẹ̀mẹ̀ ẹ̀jọ́ tó ń tọ̀ sí mi lára kí ló ń ṣẹlẹ̀ báyìí kí ló gbó tẹ̀sí kan dọ̀tí ara mi ni pàtó wá ń ṣe tó fẹ́ ṣe tán wá ní à ó ti gbádùn ara òun àṣẹ ọmọ ọmọ oríta aṣọ Dubai ibi náà sì wá yí ìlú lẹ̀ nìyẹn mo sì wá gbọ́ ẹ̀ pé ìyá tó fi jẹ́ mí náà fi jẹ́ ẹ̀ gbọ́ tí mo bẹ̀rẹ̀ sí ní kàn fún mo bẹ̀rẹ̀ sí ní kàn fún má yí fún báyìí má kàn fún wọlé má ẹ̀ gbọ́ mo ti ṣe nìyẹn fún mo ṣe fún dáadáa mo ní ìyá tó fi jẹ́ mí dìsọ́pẹ́ tó ṣe fún mi àìlójútó tẹ́tẹ́tẹ́ ṣe sí mi náà ṣe fún mi wọ́n á sọ fún mi pé ọ̀gbọ́n mo má tọ̀ sínú ẹ̀gbọ́n má tọ̀ sínú kíni ó ní mi ọ̀gbọ́n tọ̀ síbẹ̀ o ó yẹ ọ̀gbọ́n tọ̀ síbẹ̀ o ṣé kí n tọ̀ sí mo á sọ pé ṣé kí n tọ̀ sí oníkì má tọ̀ síbẹ̀ ṣé kí n tọ̀ síbẹ̀ oníkì má tọ̀ síbẹ̀ mo ní má tọ̀ síbẹ̀ o ntẹ́yìn gan ṣe fún mi tó ti dùn mí ẹ̀mí kẹ́kọ̀ọ́ ṣe fún yín tó máa dùn yín ni ẹ̀yin ò láì kí n tọ̀ síbẹ̀ dáadáa màá yọ bá ti ń bọ̀ wá màá fi lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ ẹ gbọ́ngbà mo ṣe fún ṣe fún tó nǹkan ti ga àdísókè dáadáa mi ti tẹ́wọ́ lẹ̀ nìyẹn má bí gàá sínú ẹ̀ ó ṣe bí kára sínú ẹ̀ báyìí yá ló bá bí lọ́ra gbé kí nígbà tí kìnìún kan gba máa lajú báyìí yá àsálàmù ńlá àsálàmù ńlá ẹ̀ gbọ́ ẹ̀ gbọ́ àsálà ni láyìlá ìlàlá ẹ̀ mọ̀ kọ́ mo oríta ni mí oríta ni mo wà tá à ń gbowó oríta à ń gba owó oríta àwọn típà ti ń lọ à ń gbowó àwọn tírélà ti ń kọjá à ń gbowó àwọn ọkọ̀ kéékèèké à ń gbowó lọ́wọ́ wọn àwọn mọ́rúwá àwọn mọ́ṣínì à ń gbowó lọ́wọ́ wọn à ń já tíkẹ́ẹ̀tì fún wọn. àsóríta mo wà àtàlẹ́ àná mo ti wà lóríta mo ṣiṣẹ́ ò kọjá bẹ́ẹ̀ dẹ́n síkírátọ̀ ẹ dákun má bínú torí ọlọ́run igbó yẹn ẹ dákun má bínú ah, ẹ bá bínú ẹ bá mi gbó ẹ ló gàmìláyà gbó ẹ ló gàmìláyà ẹ dákun má bínú. so síkírá ẹlẹ́mu tí gíráàjì kan wà nù gíráàjì kan wà lẹ́gbẹ̀ẹ́ oríta yẹn ẹgbẹ́ oríta àti gíráàjì yẹn sáà wà papọ̀ gbogbo ti já mọ́ra wọn bẹ̀ yẹn so tí gíráàjì kan wà bẹ̀ tó ń ta ẹmu tó máa fi gégé mù sẹ́mu lẹ́ẹ̀kọ̀ọ̀kan fún wa àtúntò ti fi gégé mù sínú ẹmu oorun rẹ̀ ni mo wá sùn látàrọ̀ tí n ṣe parí jẹ́ báyìí orí oorun yẹn mọ́ wà títí dìrọ̀lẹ́ tí mo ń hanrun tí mo ń gbádùn ẹ̀ so wọ́n ní wọ́n fẹ́ jí mi ọ̀gá ọ̀rẹ́ ẹ̀ sọ fún ọmọ yẹn ṣiṣẹ́ má dọ́dọ̀ ẹ fi sílẹ̀ o ṣe mọ̀ pé kò ń fiṣẹ́ ṣeré o ẹ mọ̀ kò ń fiṣẹ́ ṣeré oorun dẹ̀ ní kò sí yàn jẹ́ almost three days ló fi ń ṣiṣẹ́ òun nìkan òun gan ò lòun gan ò lè jí bó ṣe wà yẹn ọ̀gá pátápátá ló ń sọ yẹn o ó dẹ̀ wọ́n ń gbogbo pé wọ́n gbọ́dọ̀ jí mi mi ò dẹ̀ mọ̀ ojú oorun lèmi wà ó tọ́ dẹ̀ níṣẹ́ yẹn pọ̀ iṣẹ́ yẹn kára mi nìkan àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn sá gan nìkan ni mo ṣiṣẹ́ inú òjò mo dẹ̀ gbowó yẹn ó pọ̀ àwo tó pọ̀ gan ni so kí máa fẹ́ fàyọ ní pé ọ̀gá ni à jí mi lójú oorun <laughs> ó ká mi lára débi pé and true true àǹtí kàbílà ẹ̀ wà nílé wa tó máa ń bá mi ṣeré lóòótọ́ but ah, mo máa ń wò pé ah, jákujàku tí wàá ṣẹlẹ̀ ṣé pé mo máa ń fara ìdúrà fà àbí kókè tí mo lọ mu àbí kankan bẹ́ẹ̀ mo máa ń wò títí àsójú àlá ni <laughs> ẹ lákòótọ́ ọlẹ́ẹ̀ má bínú mo fi ọlọ́ọ̀bá mo fi bẹ̀yìn ṣètìlá àlùkò fi bẹ̀yìn ẹ eh, mo fi bẹ̀rẹ̀ dákun a nílò ọmọ tí ń fa kókè ọlọ́run ní já bẹ́ẹ̀ ọmọ tí ń fa kókè mo bọ́ náà máa wọ́n bẹ̀ a ní bí ọmọ tí ń fa gbó ní ẹ̀ tó bẹ́ẹ̀ mi náà wọ́n ti gbà ká mú. Ah! ọlọ́run ní ọlọ́run mọ̀ bí mo náà wọ́n bẹ̀ ọmọ náà gbà pọ̀ ta àwọn àgbàlagbà inú tí màá fi àwọn àgbàlagbà ní ẹ̀dá àpò pàdé àwọn ìjọba lè bu àyè ẹ̀dá àpò àwàdà bu <laughs> ẹ̀dá àpò ẹ̀ má fi inú sí mi torí ọ̀nà ẹ̀dá àpò ó lè ti bẹ́ẹ̀ lómi lọ́wọ́ lọ́sàbá ẹ̀dá kọ́ bẹ̀ lẹ̀ fóònù dànù ẹ̀dá àpò má fi mọ̀ ọ̀nà má bẹ̀rẹ̀ ẹ̀dá àpò ẹ̀dá àpò fi àdáwọ̀ má bọ̀ ìbẹ̀yìn ọ̀nà ìjà tí mo ti fà dó àwọn òbí tẹ́ bí èmi àwọn ti gba kámú ọmọ tí yóò ní fagbọ <laughs> ọmọ yóò ní fagbọ kẹ́ ẹ̀dá àpò kò ní fi kò kẹ́ kò ní fi ẹrù yín kò ní mọ̀ gbogbooro kódà kò ní dèdè ọtí rárá àwọn ọmọ wo ní dèdè ọtí gbogbo wà líle líle rẹ̀ ọmọ wo ní mọ̀ lágbára tí tóbi ọlọ́run ọba lágbára tí tóbi àná Muhammad lágbára tí tóbi Jesus Christ lágbára tí tóbi ọ̀rọ̀ mílẹ̀ dákun aláni ọ̀lẹ́tàlá aláni ẹni tẹ́mi náà ń sọ tó sì dùn lẹ́nu mi bẹ́ẹ̀ mo wá fura síra mi sẹ́ni mo ti tó kúrò àga yìí nígbà mo ti sùn ní o kọ́dọ̀ ojú oorun mo rò pọ̀ sẹ́ni mo ti wá dára ni pé mo á ta mo á sọ jí àga pé áá àsálà ni tó bá jẹ́ pé mi nìkan máa mú wá ro àláàní kò ní dùn mí tìyín gan lójú ó dùn mí ọmọ tó jẹ́ kó dùn mí ṣe é pé èyí ti ń wo èmi bí olóòótọ́ pé n tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ ní sọ fún yín pé bí nǹkan ṣe rí gẹ́lẹ́ ní sọ ìpè farabalẹ̀ kódà àwọn mọ̀mọ́ wa tá a fẹ́ dáná gan òde dáná mọ́ àti kàfílà gangan àwọn gan òde dáná ìgbà àwọn òfin wòye ìgbà wọn wá sọ àṣeyàn katakata bá mọ́ríta <laughs> àyìn sẹ́yìn katakata dákun ọ̀fun náà máa fi bẹ̀ẹ́ torí máa kó dùn yín kan. <laughs> ẹlẹ́kẹ̀ má bínú ẹ má bínú tó lọ́nà ẹ má bínú ẹ má bínú àlá ni àlá katakata báyìí ò ní wá mọ́ àlá ni àlá ni ẹlẹ́kẹ̀ má bínú. <laughs> Ah! ẹ̀gbọ́n mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín mo dúpẹ́ púpọ̀ mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo yín pẹ́ ẹ ti ẹ̀ rọ́jú ẹ wò látòkè délẹ̀ á iṣẹ́ lára ṣe ẹ̀yin tẹ́ ẹ ti subscribe mo kí yín mo kí yín gbogbo ń tà ń lé ní nǹkan rere nínú ọdún yìí ẹ má kà káwàdà o ẹ sì má kà pé bóyá gbóngbẹ lọ́wọ́ mi o kò síbi tádùn ò ti lè gbà o kò dẹ̀ sí ẹnu ẹni tádùn ò ti lè gbà ìpè ní ọ̀dà ọlọ́mọdé ò sípè fún wa mọ́jà sípè fúnra wa gbogbo ń tẹ́ ọdún yìí ní rere pẹ̀lú ògbó ọlọ́ba ní wákàtí ọwọ́ tí mò ń sọ̀rọ̀ yìí tí mò ń gbàdúrà yìí ọlọ́run ti sáà rẹ̀ fún gbogbo àtèmi gan tí mò ń sọ̀rọ̀ ni tí ń wù wá rere gbogbo àwọn nǹkan rere tí ń wù wá ọlọ́run ti bá wa sáyẹ̀nsì gbogbo àwọn aburú tí wá ń bẹ láyé èyí tí ń kàyàn lójú oorun èyí tí ń kàyàn lójú ayé èyí tí ń kàyàn nulẹ̀ tí ń kàyàn ń ta tí gbogbo bí kíbi táburú lè wà tí máa ń ṣèyàn ọlọ́run bá kọ́ bá wa tilẹ̀kùn rẹ̀ ọlọ́run bá kọ́ bá wa tilẹ̀kùn rẹ̀ aṣọ aṣọ ìṣọ́ rẹ̀ ààbò rẹ̀ tó nípa ju ni lọ ọlọ́run kó wá dáàbò gbogbo wa aburú ayé aburú àdìkámà àní mà àní sì jẹ àní sì mu àní sì na àní sì lò bẹ́ẹ̀ ni nígbà sáwa ẹlẹ́lẹ́nu nígbà síwa sí àní wọn ò ní gbé wa lọ ọ̀rọ̀ wa ò ní dojúrú ní tó ti dá wa kò ní bàjẹ́ ikú tó kù díẹ̀ káàtó ọlọ́ọ̀bá bá wa ṣe ntọ́ tọ́ lórí rẹ̀ bẹ́ẹ̀ ni oore tí ò ní látàkùn lọ́wọ́ máa ṣe fún gbogbo àwọn mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín mo dúpẹ́ púpọ̀ bẹ́ẹ̀ ni àní lọ́mọ tí ń fa gbó àní bí ọmọ tí ń fa kokéèn kò ní jẹ ti atabalẹ̀ láwọn ọmọ tí ń ṣe ọlọ́run àbá bá a kó sí wọn nú torí rẹ̀ mí náà sì mo ti yà páàlì máa wò mí lọ́wọ́ bẹ̀tàdúrà wọn ti gbà torí wípé igbó yìí gan tẹ́lẹ̀ igbó la bí wọn máa ń pè mí ẹ mọ̀ pé kótó ìpín yẹn lè ṣe débi wípé kótó ìpín yẹn lè fa kíní yìí débi wípé ẹ̀kẹ́ ìgbó ti mọ̀ o lè pé yẹn lè fà á èkó pé yẹn lè fà á gbó débi pé wọ́n sọ̀yàn ní igbó la bí tí gbogbo olùdẹ́mọ̀ pé yẹ́s igbó la bí ni anywhere anytime gbogbo bí kí wọ́n bá ti ẹ̀ gbọ́dọ̀ bá gbó lápò ẹ̀ kẹ́yìn mẹ́ta pàdé ẹ̀gẹ́ tó máa fà ẹ̀ máa rí lápò ẹ̀ o lè pé yẹn lè sọ̀yàn ní igbó la bí ẹ̀ kó ti dé sẹ́ẹ̀lì yẹn ti kọjá bẹ́ẹ̀ igbó la bí ni o igbó la bí bọ̀ mo dúpẹ́ mo dúpẹ́ ó ti ń dínkù máa ń kórè ni ẹ máa lápò mi ni à bọ̀ nísìnyí kórè mọ́ tẹ bá fa àpò mi jáde ẹ owó rẹ mẹ owó ni máa bá ń bẹ lè bá gbóń bẹ bọ̀ tọwọ́ yìí mi ti níyẹn ṣe ẹ náà máa bá mi gbàdúrà máa bá mi gbàdúrà kí má máa mú rè mọ́ má máa mú mú rè ìyẹn gan ni ṣe ẹ rí i pé <laughs> ṣe gbọ́dọ̀ àti ń gbà gan ẹ tẹ́ ń pè ní gbọ́dọ̀ àbí tẹ́kùn máa kó gbósápò káàkiri máa fa gbọ́dọ̀ ní sí iná tàbí ó ti kúrò mẹ́ẹ̀ àpòkè ní àpòkè àpòkè tàpòkè àpòkè àpòkè àpòkè ó ti kúrò mẹ́ẹ̀ ọwọ́ nìkan ló sọ pé yàtọ̀ túbọ̀ yàtọ̀ ti wọlé ayé ẹ̀ bọ́pẹ́ bóyá náà bá fẹ́lẹ́ iná kalẹ̀ bẹ́ẹ̀ ni àwọn òní fagbó wọn ní fagókè wọn ní fẹlóyìn wọn ní máa lọlé aṣẹ́wó wọn ní daṣẹ́wó bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wa máa dayọ̀ gbogbo tó ti bàjẹ́ náà wa máa da èso ti da òní bàjẹ́ ṣé gan mo dúpẹ́ púpọ̀ ah I greet you all I greet you all for being with me since watching my film from A to I really appreciate ah I really appreciate to everybody I really appreciate I don't know say na dream I dey dream o. to god almighty i no know say na dream as you see you know see at that time wey me i come out i dey come for that guy house that my friend wey come from eh, jamaica wey you come meet for bond you come give me the address na him na tell me that day with uh, my ngosi my girlfriend so me because he come go him hotel room na so na there we go stay we second day na so the phone call me gan where you dey o bon i say me i dey house i dey come na so i go meet am as i reach there i no be small thing o oh. na so he carry that thing comot now he come do am i come come out ah the thing come come dey shock me small small when i dey for him place not assign me as as if be say na power bank i carry go there but I myself go dey tell me say if the thing come wire you pass as e wire you the other time for india and uh, this gegemu you no go fit ride the machine o oh. na so i go get that the machine carry am go house as i reach i get one boy wey dey call me for road power dey for my area na so carry that india help give me big ground for that fully back na so i just waka i wan enter my area, na see chair na so i see chair sit down o sister <coughs> sister kabila come in na so we enter room no be lie na so that sister come rape me you know you ever hear am ever in this world you ever hear am say woman rape man even people dey tell me say make i tell police make dem come arrest am i dey tell you the truth people dey tell me say may i go tell police may i go find small blood put am for my prick say sister kafila oh, he rape me by force kódà no be joke o oh, he force me lie down. na so he hop for everything he overpower me before i know wetin dey happen she don hop come climb me come put that thing for for for for him body begin dey do am dey do am you still come dey pay me i come dey complain say i no like am i no like am so tey i come pour for in toto as i come pour finish here sef come pour for my for my for my body still come dey pay me may i go police go report me i no wear anything just carry my shirt put am for there go station like that go report make dem make dem know say true true all im all im water water dey for my body make dem know say true true e rape me na so me i just think say me i make i dey go o na people come dey tell me say make i do quick before the thing go dry for my body the thing dry they go think say na lie oh, o police go fit hold me for there say na lie I only the everything dey for my body my own self e dey there na so i carry am dey go police i tell you understand me as i dey go dey go police i nearly reach police Now come wake up say ah na for junction wey i dey dey collect uh, eh, this owo orita i don collect owo orita tire now come sleep for bench i too see am na for that bed na i say share sleep since morning o because i don do three day work without resting without sleeping so na so i carry am um, come come tell them make dem leave me this boy don overwork o oh, make dem leave me make dem make i sleep well well that time wey i dey sleep o oh, wey i dey sleep dey dream i say na that kind thing i take dey dream no be say e happen true true abeg make i no first abeg abeg no do people old people wey dey watch me abeg na dream no be say na true But me myself, I no first know say na dream because the thing just come unknowingly. So I beg next time that kind of thing no go come come come again. I I appreciate you all for watching me. Next time, I no go allow any of my make you come rape me anyhow. I no dey like am. Na bad thing now. Na bad thing. If to say na true true that thing happen, I go report am o. I come dey for my house, woman come rape me for inside my room. Ah! na yeye thing o e come rape me sotey i come release for her body i think see that kind thing that kind thing na yeye thing i come think say na true true the thing happen now i come call reporter now i come realize say na three hundred degree i dey abeg <laughs> me, la no fair, <laughs> me la no vex abeg if una never subscribe before abeg look under this tree banana see this, this my india hair where e face for down down you go see subsrab just use your finger press am that subscribe that don't subscribe you come see one small bell beside just press am you go see like three bell, come out one dey dey paint am for inside just press am na im be say if i send my film inside youtube na you go be number one to to to get the alert no be alert like bag go wey wey wey dey hang uh, sometimes o oh, this one no dey hang this one na youtube alert na straightforward notification i think say ah thank you everybody thank you for being with me since i really appreciate ah that hinder dey worry me It did too much today. Ah, ẹ ṣé gan-an, ẹ ṣé púpọ̀. Mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín. Èyí tó tún pọ̀ lẹ́yìn eléyìí le. Mi bá ní kí n sọ táìtì ẹ̀ pé wọ́n mi ní sọ, àmì ní sọ táìtì rẹ̀. <laughs> Mi ní sọ táìtì rẹ̀. Mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín gan-an. Mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín. We no go born pikin wey dey smoke in that hemp. Amen. We no go born pikin wey dey snuff cocaine, dey snuff heroin. Amen. We no go born pikin wey go dey drink all around anyhow. Amen we no go born pikin wey go dey fok asewo around or make him talk to asewo sef amen i pray all good things for now and for myself too so shall it be amen amen amen amen ẹ ṣe gan mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yẹn òní sísè dẹ́dẹ́kùn mo fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan fún wa mo fi ọlọ́mọ mo fi bẹ̀yìn ẹ̀dá kan má bínú bẹ́ẹ̀ ṣe máa ń gbà mí gbogbo ìgbà mo fẹ́ kẹ́ gbà mí bẹ́ẹ̀ mo dẹ̀ fẹ́ kẹ́ wò mí ṣe ọmọ yín mo jẹ́ ẹ dákun ibi tí mo bá kù sí ẹ máa sọ fún mi màá máa chẹ́ǹjì mo fọ́ náà màá mo fi bẹ̀ yín àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ni wípé ẹ dákun mo bẹ̀ yín bá mi ṣíà fídíò mi ẹ bá mi ṣíà rẹ̀ fídíò ẹ máa ṣíà rẹ̀ tẹ́ ẹ bá ṣe ń wò ẹ má da wò ẹ máa pa àwọn èèyàn jọ máa wò ó ó kálukú máa tẹ́ sí fóònù ẹ̀ ẹ máa ṣíà rẹ̀ sí gúrù ẹ máa ṣíà rẹ̀ sí whatsapp facebook àwọn ọ̀rẹ́ yín mo bẹ̀ lórúkọ náà ọba ẹ̀ ní ṣìṣe ẹ̀ ní ṣìjẹ ẹ̀ ní ṣìmu ẹ̀ní ṣìnà ẹ̀ní ṣìlò ọ̀rọ̀ wo ní dojúrú ẹ máa bá mi share rẹ̀ as many as you can wọ́n tó máa bá mi share ilé ayé rẹ̀ máa máa tòrò ní òní ṣìṣe ọ̀rọ̀ ẹ máa máa dayọ̀ ní all the time ọ̀rọ̀ ẹ máa máa tuntun ni kò ní dọ̀tí létí wọn lé létí ọmọ aráyé a ò ní ṣìṣe a ò ní ṣìjẹ a ò ní ṣìmọ a ò ní ṣìnà a ò ní ṣìlò bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ni wípé àwọn YouTube dá mi lọ́lá à advert ti wà níbi fídíò mi ẹ bá mi wò ó ọlọ́run àjẹ́ kó dáa fún yín wọ́n fi kẹ́mi náà ni ìdí tẹ́lẹ̀ fi kẹ́mi ni pé wọ́n ní mò ń jára mọ́ṣẹ́ gan wọ́n kọ sí lẹ́tà fún mi ni wọ́n ní mò ń jára mọ́ṣẹ́ mò ń jára mọ́ṣẹ́ gan mò ń ṣe fíìmù lásìkò lásìkò dẹ̀ nítumọ̀ eré tó kọ́yàn lọ́gbọ́n ni so àwọn ìpolówó ọjà wà ń bẹ́ẹ̀ ìdí tí mo fi ní kẹ́ wọ àwọn ìpolówó ọjà yìí ni pé ìgbà míì máa ń wà rẹ́kọ́ọ̀dù mi eléré mi ti ṣe tipẹ́ bẹ́ẹ̀ ni tẹ́lómi ó ti máa wá pé ah rẹ́kọ́ọ̀dù yìí mo fẹ́ rí mo fẹ́ dánlóòdù ẹ̀ mo fẹ́ rìkọ́ọ̀dù ẹ̀ dọ́dọ̀ àwọn tí ń dánlóòdù wọn láwọn òní àwọn òní tẹ́ ẹ̀ bá ń wo YouTube tẹ́ ẹ̀ ń wo advert wọ́n máa ń play wọn tẹ́ bá ti wá play wọn tẹ́ bá ti tẹ̀ ẹ́ yóò gbẹ ẹ́ rí bọ́ǹpẹ̀ channel rẹ̀ tó wà ẹ lè lọ wo bẹ̀ kẹ́ dánlóòdù ẹ̀ ìmọ̀ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé ọlọ́mọdé arógun àìsàn ọlọ́mọdé arógun àárẹ̀ àrùn míì máa dààmú ẹlòmíì tí ó ti lògùlògùn tí ò ní rí oògùn tó bá a mu kó tó di pé wọ́n ń polówó oògùn lórí YouTube oògùn tí wọ́n ti tẹ́sì kọ̀ǹfàmù ni so irú advert yìí lè wá bí diabetes nǹkan mi lóríṣiríṣi ẹ tó ti ní pọ́blẹ́mù ẹ̀ akànwò ni yóò wo nọ́mbà ẹni yẹn gbọ́dọ̀ ti wo nọ́mbà dókítà yẹn yọ tẹ̀ sí oná ọ̀dà fóògùn tiẹ̀ ẹ àwọn tán ti lò ó fún tán confess wa mẹ́ pé àwọn dúpẹ́ náà Ọlọ́run ti yọ kó àwọn yọ gbọ́dọ̀ ó sì kó náà yọ nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ni wípé tá a bá ń wo advert àwọn advert míì wà tẹ́ pé kọ́ńtì míì náà ti ṣe láti kọ́ńtì míì ni yóò tún jẹ́ ká máa ní ìmọ̀ nípa kọ́ńtì míì tó tún ṣẹlẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ ni àwọn india míì ṣe fíìmù jáde sí india film tí wọ́n pé tẹ́ bá wo fíìmù yẹn ó lè má ju bíi three minutes five minutes lọ one minute tẹ́ bá wò bí advert yóò kàn wá tó bá ti wá ẹ̀yin ó wò tẹ́bá wá wò kọ́ra ẹni tó gbádùn ẹ̀ ju fíìmù tèmi gan lọ kò sí rọ́ńbẹ́ èmi ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹni tó rẹ̀kọ̀ kọ́ ń bẹ̀ ju èyí tèmi tó ń ṣe yìí lọ ẹ̀ tó rí nǹkan dìmú tó bá tẹ̀sí tó da yín padà ó máa ń wáyé ń bẹ̀rẹ̀ ó máa ń wáyé láàrin kó lè lè wáyé lẹ́ẹ̀mẹ́ta láàrin lẹ́ẹ̀mejì kẹ́tó wo fíìmù tán nídìí ẹni tẹ́ tụmawa bá wá ń wá yẹn ta nwo ariwi pe rọjú tá a ń to nwo ni wípé téèyàn bá ń wò lójoojúmọ́ tó ń wò ní kan dì mú rere tabi ngba mi ẹlòmíràn máa sọ̀rọ̀ ń pa àwé kan pe ah ìwé kan wa ti mo ti wá wá wá tí mi rí ah wọ́n dẹ̀ ń polówó ẹ̀ níbi fíìmù tèmi lẹ́kọ̀ọ́kan tẹ̀ bá ń wo fíìmù mo kàn fi sàkàwé ni ó dẹ̀ ń ṣẹlẹ̀ o wọn lè polówó ìwé kan bẹ́ẹ̀ láwọn ìwé tápó mọ́gbọ́n dání gan tí yàn bá kà á téèyàn ó gé níbẹ̀ gan láwọn ìwé tá ti ṣe lọ́jọ́ tó ti pẹ́ òmí wọn ẹsẹ̀ ṣe é ṣe náà tẹ́ pé èèyàn máa rẹ́kọ̀ọ́ kọ́ńbẹ̀ gidi so kan wá advertise irú ìwé yẹn lórí channel tèmi gbàtẹ́ ìwọ fíìmù lọ wọn advertise ẹ wò ó ẹ wo àdírẹ́sì wọn ẹ wo fóònù nọ́mbà wọn èèyàn kọ sílẹ̀ ọ̀rẹ́ èèyàn kan wá ń sọ̀rọ̀ wípé àbẹ́yàn gan èèyàn wá ronú débi pé ah irú ìwé tí mo rí ń jọ́sí yẹn ọ̀ mo ń wáwé báyìí tí ẹ bá kà omi ìwé mi ń bẹ lórí business tẹ́ bá fẹ́ dá business kalẹ̀ ìwé mi ń bẹ lórí tọkọtaya ní ọkọ àtìyàwó ìdílé tẹpẹ tí ẹ bá kà mo kà fi ṣètàǹpù ni o ìwé mi ń bẹ lórí bóyá science bóyá tó bóyá politics tí wọ́n advertise ẹ téèyàn wá wò téèyàn wá padà lọ pè wọ́n tí wọ́n send ìwé yẹn sí àbí èèyàn lọ bá wọn èèyàn rà ṣé màá pé téèyàn ń wá téèyàn bí ní pé èèyàn rí láláyẹ èèyàn á rí i ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a máa ń wálé ṣọ́ọ̀bù tá a kì í rí mọ́ yẹn tẹ́pẹ́ wọn kó wánú ṣọ́ọ̀bù mọ́ àwọn nǹkan ní tí wọ́n ní lọ tí wọ́n ń tà tí wọ́n ń gbé sórí nẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ni irú àwọn fíìmù tèmi tẹ́pẹ́ wá ń wò ó kìí sèmi nìkan o ọ̀pọ̀lọpọ̀ wa ní YouTube ṣe lọ́la bẹ́ẹ̀ kìí ṣe gbogbo wa náà ó níbi tí wọ́n máa ń ṣiṣẹ́ dé àwọn tó bá wọn plẹ̀tì YouTube ti mọ tí mò ń sọ yẹn ó níbi tẹ́ máa ṣiṣẹ́ dé ó níbi tẹ́ máa ṣiṣẹ́ dé ó níbi tí wàhálà yẹn máa dé ó dẹ̀ níbi ọpọlọ yín ọpọlọ tẹ́ ń lò gangan tẹ́ fi ń ṣiṣẹ́ yẹn ó níbi tẹ́ máa lò ó dé wàhálà tẹ́ ń ṣe lórí ẹ̀dẹ́ta tẹ́ ń rà tẹ́ fi ń ṣiṣẹ́ gbogbo gbà tẹ́ ń ṣe ó níbi tẹ́ máa ṣe dé so ojú gbogbo àwọn kìnìún bá ti wá kóra wọn jọ tó ti kójú òṣùwọ̀n lọ́dọ̀ tiwọn tí wọ́n ti wòyàn wípé ah eléyìí orílẹ̀ mìíní ti ń ṣe ẹgbọ́n mi yé o dọ́tà pé nínú classroom ìyẹn jẹ́ teacher àbí lecturer ìyẹn wá ń kó àwọn ọmọ bọ̀ nínú àwọn ọmọ téèyàn ń kọ́ nínú classroom yẹn èèyàn wá ráhùn bíi mẹ́fà nu wọn tẹ́ pé téèyàn bá ti bẹ̀rẹ̀ lẹ́sìn báyìí èèyàn rí i pé ọkàn wọn pátápátá ọ̀dọ̀ èèyàn ló wà gbogbo ẹ̀kọ́ téèyàn ń kọ́ wọn yẹn ọ̀dọ̀ èèyàn ló wà straight wọn kì í wo bòmíì wọn kì í ṣàwàdà unless ọ̀gá kan bá kan ṣàwàdà níwọ̀nba wọn arẹ́ níwọ̀nba tó ti tán yàtọ̀ fáwọn ọmọ mẹ́ta pé wọ́n máa da kíláàsì rú wọn ọ̀rẹ́dì láti mọ ìwé yẹn tó máa fọkà sí ẹ̀yẹ just like that ni téèyàn bá ṣiṣẹ́ olórí YouTube dé stage kan àwọn tó ń ṣiṣẹ́ lórí rẹ̀ tó bẹ̀rẹ̀ béèrè tí wọ́n sọ yẹn ó láwọn criterias àwọn eh, ìkójú òṣùwọ̀n tí yẹn gbọ́dọ̀ dé tí yẹn gbọ́dọ̀ ní àwọn marks tí yẹn gbọ́dọ̀ ní tí yẹn bá ti wá ní débẹ̀ tí yẹn ti gbéyàn yẹ̀wò wípé yes eléyìí rí ni mí ni tó ń ṣe ọmọ tí ń ṣe eléyìí ní ọkàn kan pébi tóun lọ nìyí lórí tóun ṣe ó láníyàn rere lórí rẹ̀ pé ogun tóun ṣe òun fẹ́ kó gbé òun débùtì ògo èbùtì ọlẹ́ èbùtì èyí èbúté àǹfààní èbúté ẹ̀mí gígùn eh, èbúté àlàáfíà so làwọn náà ti wá ń wò gbogbo kálukú ṣe ń ṣe fíìmù apọ̀ ń bẹ̀ gan o apọ̀ o kò sẹ́ kò sọ́ àdáni tí mo sọ yìí o kò sẹ́fẹ̀ o ó kàn jọ bí ẹ̀fẹ̀ ni o apọ̀ ń bẹ̀ gan ẹlòmíì ti ń ṣe fourteen years tí ò mí tọ̀ ẹlòmíì ń ṣe twenty years kò mí tọ̀ bọ̀ mo dúpẹ́ fọlọ́run mo mí tọ̀ pẹ̀lú gbogbo wàhálà tí mo ń ṣe ọlọ́run ràn mí lọ́wọ́ ó kún mi so àwọn nǹkan yẹn ni wọ́n ń wò tí wọ́n fi ń fix àwọn nǹkan yẹn sórí channel wa wọ́n ti mọ̀ wípé fíìmù tiwa tá a bá gbé jáde ọ̀pọ̀lọpọ̀ yẹn ti ń wò wọ́n ti ń retí rẹ̀ a jẹ́ pé làákàyè wọn tá à ń lò tá a fi ń ṣe fíìmù jáde fún wọn wọ́n fẹ́ràn rẹ̀ àwọn ibi tá a dáa sí wọ́n ń wò wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ àwọn ibi tá a kù sí wọ́n ń pè wá pé ọmọ oríta o kù síbí ṣàtúnṣe àtúnṣe ọmọ oríta o orílẹ̀-èdè a tún máa ṣe lọ ọmọ oríta má tiẹ̀ ṣe èyí tó ṣe yìí má ṣe mọ́ rárá tẹ́nìkejì bá ti pè ẹ́ tẹ́nìkejì pé ẹ má jẹ́ dorí ẹnì kẹta o stop tó ń ṣe yẹn fúngbà díẹ̀ tọ̀rọ̀ tún lè wáyé lórí ẹ̀ pé kí ni dókítà ní kó stop yẹn o àsìkò láti máa ṣe é nìyí má tún rán èèyàn létí so ìyẹn gbọ́dọ̀ máa tẹ̀lé mọ̀ràn ìyẹn gbọ́dọ̀ máa tẹ̀lé mọ̀ràn lọ́wọ́ ẹ̀yin bàbá wa ìyá wa lọ́wọ́ ẹ̀yin ẹ̀gbọ́n mi ọkùnrin àtobìnrin lọ́wọ́ ẹ̀yin tá a jọ jẹ́ déédéé lọ́wọ́ ẹ̀yin tí mo jù lọ ẹ̀yin kò mìíní wípé èèyàn ń ṣiṣẹ́ lórí YouTube pé mo lọ́pọlọ jù yín lọ mi lọ́pọlọ jù yín lọ àǹfààní lèmi ní láti máa rìkọ́ọ̀dù iṣẹ́ mi tẹ̀ ń wò ó mo fẹ́ lọ́wọ́ mo ṣèlérí àǹfààní ni mo ní so àǹfààní kìí ṣe pé mi nìkan gbogbo àtà ń ṣiṣẹ́ ni àǹfààní la ní tẹ́yìn náà bá múra sí pé máa ṣe ẹ máa ṣe bẹ́ẹ̀ ni tèmi náà máa wò yín ó láwọn tèmi náà máa ń wò because ọ̀rọ̀ ilé ayé yìí àwọn kan wò fíìmù tiẹ̀ wọ́n rẹ̀ lọ́wọ́ ìwọ náà tó wo fíìmù àwọn kan wàá ràn wọ́n lọ́wọ́ bọ́rọ̀ ní ayé ṣe rí nìyẹn béèyàn bá jó lówó wàá máa ra wọn kan lọ́wọ́ lábẹ́ rẹ kódà àwọn tó wà lókè one thousand lọ tí ọmọ one thousand tí ò ní rí fún bá sí i àwọn tó ń bọ̀ lẹ́yìn wàá ràn lọ́wọ́ ràn lọ́wọ́ àwọn tí wọ́n ràn lọ́wọ́ yẹn ẹlẹ́dàá wọn pèsè àwọn tí ràn kò ní dààmú o ní ṣe wàhálà kó tó máa rí oore just like that ni láti ṣiṣẹ́ lórí YouTube kéèyàn tó meet up pé wọ́n fi art sórí orí eh, fídíò èèyàn ah, ẹ béèrè kò ṣiṣẹ́ kékeré kò ń ṣe iṣẹ́ kékeré bí mo ṣe ń ṣe fíìmù lọ́wọ́ ìyàrá òru ni mo wà this is uh, two o'clock three minutes after two òru ni mo wà yìí so bá a ṣe ń ṣe láàárọ̀ àwọn fíìmù mi ń bẹ ọba ariwo mu tẹ́ ẹ̀ bá ṣe tẹ́ ń pariwo effect ni o tún máa mú fíìmù yẹn dùn ni àwọn fíìmù míì ń bẹ tẹ́ pé ohùn rẹ nìkan ló gbọ́dọ̀ jáde tóhùn rẹ nìkan ọ̀bá ti jáde tóhùn míì bá ti wà ń bẹ̀ fíìmù yìí ò ní dáa àwọn èèyàn níwò tí wọ́n bá ti tẹ́ ẹ sí tí wọ́n bá ti gbọ́ mi ń bẹ̀ pé ah, eléyìí ò mọ tó ń ṣe ọ̀rọ̀ kàǹkà yìí ló wá lọ gbé sàárín ariwo ah, a lè gbádùn ọ̀rọ̀ yìí wọ́n pa ni so díẹ̀ fún àwọn fídíòs mi wà tẹ́pẹ́ báwo fídíòs mi àwọn mi wà láriwo ni àwọn míì wà ohun ìlú ohun èmi nìkan lè máa gbọ́ àwọn míì wà tẹ́ pé ẹ mọ̀ gbọ́ ohun mọ́tò ńbẹ̀ pìhùn ẹ mọ̀ gbọ́ ohun ẹ mọ̀ gbọ́ táwọn kéèké ń pariwo ní jìnnàjìnnà bẹ́ẹ̀ ni oríṣiríṣi ni so gbogbo wàhálà táwa ń ṣe àwọn náà mọ̀ kọ̀ǹpútà wọn ń rí díẹ̀ so kọ̀ǹpútà yẹn ló wá máa géèjì èèyàn tọ̀ mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín gbogbo ẹ̀ ń wo fíìmù mi mo dúpẹ́ ẹ̀yin lẹ ṣiṣẹ́ yẹn fún mi bẹ́ẹ̀ ni mo lè dúpẹ́ gan-an torí wípé kí ni láti gòkè àgbà tèmi ọwọ́ tí ń lọ́wọ́ ẹ̀yin lẹ gbé mi dìde gbígbé mi tẹ wá gbé mi dìde yìí ọlọ́run jẹ́ ọlọ́run ní jẹ́ kí n jábọ́ ọlọ́run bò ní jẹ́ kí n jábọ́ mo wá fi inú kan ọkàn kan gbàdúrà fẹ́yìn náà gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe níṣẹ́ gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe tẹ̀ ti ń rówó ẹ máa rẹ ni ràn yín lọ́wọ́ ẹ máa lòkè ẹ máa rẹ ni ràn yín lọ́wọ́ ẹ ní máa dààmú kan tó rẹ tí ó ràn lọ́wọ́ bó ṣe lóun lẹ gbà ni bó ṣe ó kàn ló fẹ́ wọlé lẹ́sẹ̀ndì sí ni bó ṣe ṣẹlẹ̀ ṣe tẹ́fẹ́ gbó rẹ̀ ní ẹ̀ ní máa dààmú ọlọ́run máa bí olùrànlọ́wọ́ tì yín gbogbo bí ẹ bá rìn sí àwọn tí ó máa ṣàánú yín tí ó ṣàánú àwọn ọmọ yín tí ó ṣàánú ìyàwó yín tí ó ṣàánú ọkọ yín tí ó ṣàánú àwọn òbí yín ọlọ́run bá máa gbé wọn tì yín tí ó ṣàánú yín lápapọ̀ ẹ̀ ní dààmú kẹ́ tó jẹ ẹ̀ ní dààmú kẹ́ tó mu ẹ̀ ní dààmú kẹ́ tó ná ẹ̀ ní dààmú kẹ́ tó lò sọ ẹ̀dá kò tó lọ lọ tẹ́ bá ti ń wo fíìmù tẹ́ bá ń ráwọn adìyẹ máa wò wọ́n àǹfààní wà ń bẹ àǹfààní wà ń bẹ kọ́ra agba mi bẹ́ẹ̀ tẹ́nìkan máa ń fíìmù ara mi táwọn àjìyàn bá wà gbà mẹ́rin lè gbé ní àfihàn wa wà láì mo lè wo àwọn ní àfihàn wa nígbà gan àwọn lè ṣe pé bá ẹ lè wo two hours fi sẹ̀rí ní àfihàn mi tẹ́ pé bóyá ní àfihàn ẹ láìkẹ̀ gan but ẹ̀rí fíìmù ẹ̀rọ ẹ̀rí fíìmù ẹ̀rà ẹ kàn bá bíi advert wíwá tó bá wà mo mọ̀ láìkí ilé àfi ẹ̀kọ́ wò yẹn lọ gbá ẹ̀yẹ má kọ́ tẹ̀ sẹ́ẹ̀rì ẹ̀ ń wò tó báyìí yóò gbà yẹn padà síbi ẹ ti stop ni ibi fíìmù tèmi ẹ̀ continue so bó ṣe ṣe nìyẹn so àìmọye ìgbà mi tèmi kan máa wo fíìmù mi wọ́n lè gbé Chinese wá mo láìkí Chinese mo láìkí India fíìmù mẹ́rin mo láìkí márùn-ún ni o bọ̀ tẹ́lẹ̀ karùn-ún ìpàdà sọ Chinese mo India méjèèjì yẹn mo láìkí then mo like boxing mo like e dáadáa especially my tyson gba fíìmù ẹ̀ mi mo like àti wò wọ́n àtàwọn mí náà then mo like wrestling mo like eh, six one nine eh, bóda ń porúkọ rẹ̀ eh, rí mysterio òun mo like jẹ́ ẹ̀ jù mysterio so tá a bá gbé wrestling wá tí n bá ń wò máa wò tán ni lórí fíìmù tèmi gan mo ń sọ o màá wò tán tí máa wá wò tán ìbí tí wọ́n ti tán báyìí á dá yín padà sí bíbí ibi tí fíìmù tèmi ti dé wọn á dá mi padà síbẹ̀ máa tún máa wò lọ tí bá tún wò lọ wọ́n tún lè gbé chinese wá màá tún wò wọ́n tún lè pé gbé ìpolówó oògùn wá èmi ó wò ó nítorí máa mú mi wò ni wípé wọ́n á polówó oògùn mi bóyá oògùn orí fífọ́ ni tí àwọn tó ti lórí sọ ń bẹ̀ pé àgbà tó mú mi o mi pè tí mo rà ní ọlọ́dẹ̀ ni kò lọ mo lè salábàápàdé tí nǹkan yẹn ń fìtínà gidi tóun ò dẹ̀ mọ̀nà àbáyọ ẹlòmíì ń lówó lọ́wọ́ bọ̀kọ̀ mọ ọ̀nà láti mọ tí ó fi rà tí ó fi bọ́nu wàhálà àyàn kan sọ fún un ni pé ẹ má dààmú ara yín ẹ lọ wo fíìmù báyìí bàtẹ́ bá fi wọ ẹyọkan àbí méjì wọn ó polówó rẹ̀ ẹ kọ àdírẹ́sì wọ́n jẹ́ pé mi ti kọ́lẹ̀ ní ẹ gba nọ́mbà yìí ẹ pè wọ́n tí ọba dá yín lójú ẹ wo fíìmù báyìí wọ́n á ṣe adivate bá ti ti pè wọ́n àwọn sòtọ̀rọ̀ fún yẹn wọ́n ò ní ẹ lọ wẹ́bísáìtì àwọn ẹ̀rí gbogbo iṣẹ́ wọn bẹ̀ so kò sí rọ́ńbẹ̀ so àwọn àǹfààní tó wà ń bẹ nìyẹn àǹfààní tó wà ń bẹ nìyẹn diafrat yẹn wọn ò ní kẹ́nìkan kan kọ́ bọ̀wé ń bẹ̀ wọn ò ní ọ̀sáìn kan wọn ní kéèyàn ọkọ̀ àkáàtì nàmbà bẹ́ẹ̀ wọn ní fóònù nàmbà ó mú wá gbogbo àwọn nǹkan tó àkáǹtì details ó wá bá ó lè ṣàǹfààní fún yàn nítẹ̀yìn wá wò tí ó ṣàǹfààní fún yàn yẹn ìlérè yẹn lè rẹ́ni tí nǹkan yẹn ń dààmú téyàn ò fi sìnrìn lọ fún ẹlòmíì máa ń wá àwọn ìwé ẹlòmíì máa ń wá fíìmù pé ah irú fíìmù báyìí mo ti lè rí tẹ bá ti wo channel báyìí wọn ó polówó rẹ̀ kọ nọ́mbà àwọn tí ó polówó ẹ lẹ́ẹ̀pẹ́ wọn àwọn ò ní lọ́wọ́ àtẹ̀bádẹ́ pé wọ́n rí gbogbo nǹkan ti dorí íńtánẹ́ẹ̀tì ó ti dorí íńtánẹ́ẹ̀tì tẹ́ ẹ bá pè wọ́n sọ fún yín pé tọ́ India làwọn wà but àwọn ní branch branch office lẹ́kọ̀ọ́ sanwó sí báyìí wọ́n pè ẹ́ wọ́n bọ̀ mú wá ìbí nǹkan yes kò ṣe rọ mo máa ń ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì wọ́n dẹ̀ mú wá fún mi mo ti ra clippers lóríṣiríṣi clipper yìí orí íńtánẹ́ẹ̀tì náà mo ti bú pẹ̀tẹ́ ti bá mi mú wá so ó pọ̀ ó ti ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ yẹn ó pọ̀ clipper mi márùn-ún mo ti rà látòrí íńtánẹ́ẹ̀tì clipper forty thousand thirty thousand tí mo rà so kò ń ṣe rọ tẹ́kọ̀ bá mi mú wá ìkànnì ẹjọ́ kí n tó fi kó mọ́ dàbí rọ ìkànnì yìí ẹ wò kọ́dà àdírẹ́sì ni àtìbàdàn wọn ti bá mi sẹ́ndì ẹ wò abẹ́ni ẹ ṣe kọ́ sí nìyẹn ẹ ti rí bẹ́ẹ̀ so ìgbà míì àwọn ìpolówó ọjà ẹ̀ rí ìtẹ̀ ti ń wá tipẹ́tipẹ́ wọ́n kàn polówó ẹ̀ ni tẹ́yìn ò lè rí ẹ ti wá lọ sọmákẹ́tì sọmákẹ́tì ẹ̀ rí èèyàn kàn tẹ́ sí ni ẹ pè nọ́mbà àwọn àpémọ́ nídìí nǹkan báyìí o ẹ ní ẹ wọ wẹ́bsáìtì àwọn ẹ wọ ẹ tún láwọn ọjà míì bẹ́ẹ̀ ẹ búkọ ẹ̀ ẹ dẹ́ búkọ ẹ̀ báyìí ẹ má wo gbé mo ẹ má wo gbé mo mú dání ẹjọ́ o ẹ má wo gbé ẹ̀ ọ̀rọ̀ tó síríọ́sì ni ẹjọ́ ilé ìsáwádà so ẹ lè rí nǹkan mi tó wù yìí ẹ ẹ rà so advantage advert nìyẹn dẹ́n tẹ́ bá wo fíìmù mi nígbà míì ẹ rí advert fíìmù kan lókè wọ́n lè polówó oògùn wọ́n lè polówó ọjà gẹ́gẹ́ bí mo ṣe sọ yẹn ẹ rí advert kan lókè lókè fíìmù mi ni o ẹ tó fíìmù tẹ́ ń wò gangan fíìmù mi tẹ́ ń wò ẹ tó lè rí advert tó tó polówó kankan sábẹ́ rẹ̀ fíìmù tó ti ọ́ tẹ̀lé fíìmù tẹ́ fíìmù tèmi tẹ́ ń wò yẹn tẹ́gbẹ́tẹ́ bá wò tán ẹ lè wò ní ẹ̀jẹ̀ ní nẹ́sọ̀ àtẹ́tún lè tẹ̀ sí ẹ rí advert ni so àwọn ọlá tẹ́ fi dá mi nìyẹn torí wípé mò ń ṣiṣẹ́ kárakára mò rẹ̀ jara mọ́ṣẹ́ so fún àǹfààní ẹ̀ tẹ́ wá ń wò ni fún àǹfààní ẹ̀ tẹ́ ń wò ni torí wípé táàmù tẹ́mi láti fi wo fíìmù ọ̀pọ̀ àwa ń pòdúsì fíìmù ni day and night èmi ń kọ sórí ni mo dẹ̀ ń gbé fíìmù jáde mò ń ṣe tinú gígẹ̀ mo ní channel tinú gígẹ̀ tí mò ń gẹrun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mò ń kọ́ àwọn ẹ̀bẹ́ gẹrun bẹ́ẹ̀ sí clippers bẹ́ẹ̀ sí mo ní bẹ́ẹ̀ mo dẹ̀ tún ní èyí tí mo ti fi kíkọ́lé kí n tó fẹ̀ sáǹpù rẹ̀ yìí kó má dàbí ẹni pé mò ń parọ́. ẹ wò báyìí iṣẹ́ ọwọ́ mi èmi ni mo ṣe ẹ ti rí báyìí èmi ni mo ṣe so oríṣiríṣi mo máa ń ṣe ẹ mọ̀ wá. so iṣẹ́ ọwọ́ mi ni irú ọgbà jálẹ̀ mẹ́ta ni mò ń rọrùn tilé yẹn ọ̀tọ̀ tirun gígẹ̀ bẹ́sẹ̀ tún kílípà ṣe ọ̀tọ̀ kọ́mẹ́dì lélẹ́yìí tó lábẹ́ kọ́mẹ́dì yìí náà mo tún wá rí wípé àwọn kan máa ń pè mí wípé àwọn máa ń wo channel mi bí mo ti ń tún kílípà ṣe pé kí n jọ tó lọ lọ́wọ́ ba àwọn kan wà tí wọn ò kí ń tí wọn ò mọ̀ ń pa tinú gígẹ̀ tí wọn ò kí ń wò ó pé kí n jọ tó lọ lọ́wọ́ ba kí n máa ṣe fíìmù kọ̀ọ̀kan nípa bẹ́sẹ̀ tún kílípà ṣe bí wọ́n ṣe ń gẹrun kí n máa ṣe sórí channel yìí náà so that àwọn tọ́jọ́ ọmọ yorùbá kí n máa ràn wọ́n lọ́wọ́ tọ̀hún yẹn òyìnbó pọ́nbélé mò ń sọ bẹ́ẹ̀ bí kì í sọ yorùbá ìyẹn ti irun gígẹ̀ àti bí ẹ ṣe ń tún klípà ṣe bí ẹ ṣe ń pọ́n klípà bí ẹ ṣe ń tún gbà túnṣe rẹ̀ òyìnbó mò ń sọ yẹn trout ní sọ yorùbá rárá so wọ́n á ní pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ bábà gba àwọn èèyàn akọ́lọ́ gbóyìnbó tán then òyìnbó tí mo bá ń sọ tí n bá ṣe fíìmù jáde sì ti máa sọ òyìnbó ń bẹ̀ kí wọ́n á tó ṣerú rẹ̀ míì jáde kí n sọ yorùbá kẹ wá ní káwọn ọmọ yorùbá mi owó tí yorùbá yẹn ń wó mú torí pé yóò yé wọn dáadáa gbogbo àlàyé tí mò ń ṣe wọ́n gbọ́ yé yóò sì yé wọn wọ́n sì lè rí i lò wọ́n lè ṣe bí mo ti ní wọ́n ṣe yẹn yóò sì rí bó ti yẹ kó rí bọ̀tò òyìnbó ó níbi tẹ́lómi lè gbé òyìnbó dé tẹ́ pé ọ̀tọ̀ ní tèmi míì ọ̀tọ̀ ní tó wọn mọ̀ túmẹ̀ sí àríyànjiyàn máa wà so ọ̀pọ̀lọpọ̀ nǹkan méjì mo wá sí táwọn bá wò tí máa ń practice ẹ̀ nínú mẹ́wàá wọn lè rí mẹ́fà ṣe kí wọ́n rí mẹ́rin ṣe tàbí kí wọ́n rí mẹ́rin ṣe kí wọ́n rí mẹ́fà ṣe bọ̀ tí n bá ń ṣe yorùbá yorùbá yẹn á jẹ́ kí wọ́n lè kó lè wọ́n lè gbọ́ yé dáadáa wọ́n gbọ́ yé wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ táwọn náà bá ṣe wọ́n pé ah pé sàlàyé ń ṣe láì ní wo fídíò mi wọ́n ṣe fúnra wọn wọ́n dẹ̀ ń gẹ́tì ẹ̀ àwọn èèyàn dẹ̀ ń pè mí wọ́n ń dúpẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ń dúpẹ́ wàláì tàlá wọ́n ń pè mí wọ́n ń pè mí kódà kí wá sí yorùbá kan ní tó ń wò àmọ́ ibo ń wò àmọ́ ibo mi ti gbọ́ yorùbá dáadáa tí bí wọn sílẹ̀ yorùbá ọ̀wà pé nǹkan báyìí o àwọn ń fẹ́ nǹkan báyìí kẹrin àwọn lọ́wọ́ mo dẹ̀ bá wọn ṣe àmì ó àpò èmi sórí whatsapp wọ́n bá mi sọ̀rọ̀ ìṣòro tí stone wọn fún wọn stone tàbí pòkó tàbí pọn blade yẹn ti ń fún wọn tàbí blade tàbí clipper àwọn ìṣòro ti ń fún wọn tàbí bí wọn ṣe ń gẹ style kan bí wọn ṣe lè ṣe step by step wọ́n wá pè mí wọ́n ti wò ó àti wọn sàlẹ̀ fúnra wa kódà omi ìfọ̀ pé tí wọn ṣe fídíò mi jáde tí sẹ́ni ẹ̀sìn wọn lórí whatsapp so ìwúlò pọ̀ gan-an ìwúlò pọ̀ gan so channel tí mò ń ṣe mẹ́ta ni mẹ́ta ni so kò sórun kò fi bẹ́ẹ̀ sórun o kéé pé mi ò kí ń sùn o but táàmù tí mo fi ń ṣiṣẹ́ pọ̀ ju oorun lọ bẹ́ẹ̀ ni ìgbà mi tó bá mú mi kankan gbà mí màá sùn túláàsì kéé pé mi ò kí ń sùn mo máa ń sùn but kò yẹ sórun téèyàn ó tún bìnnà kò téèyàn kàn sùn látago méje alẹ́ tó máa lọ jí láago mẹ́wàá àárọ̀ rárá o ní ilé sùn o channel mẹ́ta ni mò ń rọrùn so mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín mo dúpẹ́ púpọ̀ mo dúpẹ́ púpọ̀ fàdúrótì mo dúpẹ́ púpọ̀ fún fíìmù tẹ̀ ń wò mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ mú owó lápò ẹ fi ra dátà ibi tẹ́ ti wá mú owó náà kò ní gbẹ ibi tẹ́ ti mú owó náà kò ní gbẹ kò ní tán bẹ́ẹ̀ ẹ ní lu kéèsì ẹ ní sàgbákò ọwọ́ yín ò ní lọlẹ̀ iṣẹ́ yín ò ní dàrú gbogbo rere tí tọwọ́ yín jáde kò ní stop àbúrò ní wọ́wọ́ yín ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí ẹ ní fọwọ́ yín gbáyà sí ẹ ní fọwọ́ yín gbọ́kọ sí ẹ ní fọwọ́ yín gbé mọ̀lẹ́bí yín tí ò tí ì darúgbó jọ̀ǹkú jọ̀ǹkú ẹ ní fọwọ́ gbé gbé gbé ọwọ́ yín gbé sí gbogbo rere tó ń wù wá ọlọ́run bá ṣe fún wa ọlọ́run àwa bá tilẹ̀kùn gbogbo aburú ìkúrúdè ní tí mo sọ̀rọ̀ aburú ní jẹ́ tiwa a ò ní sì ti a ò ní sì yà ò ní sì bá ò ní sì lò so nítorí ọlọ́run ọ̀bẹ jọ ẹ máa bá mi wo hearts yẹn ẹ máa bá mi wo then ẹ máa bá wa share fídíò ẹ máa bá wa share ẹ̀ ń tẹ̀ wá ń wò tẹ́tí subscribe ẹ̀ dákùtọ̀ náà subscribe ẹ tún máa bá wa sọ fáwọn mí ní ẹ máa bá wa fi hàn wọn kàn máa subscribe kàn máa bá wa share rẹ̀ ìyẹn ni ó mú kí ara lọ́wọ́ nìyẹn gbogbo ẹ̀dá tó bá wá ran ọmọ làkejì lọ́wọ́ ó dàbí yàn ṣàdúrà fún àdúrà ti ṣe ra just like ìwà búburú náà ni tí èèyàn bá hùwà búburú sọmọ làkejì lágbára ọmọ làkejì yẹn ọ̀ka sọmọ pọ́lọ́run wò lókè ọlọ́run á fún lẹ́sàn kò sọ́gbọ́n ẹ̀ ẹlòmíì ẹ̀ rí i pé ó dáa fún láàárọ̀ ó dáa fún lọ́sàn-án fún kà ń ṣe tó bá dalẹ́ kọ́ ó máa kù díẹ̀ káàtó fún un so àníṣèkà tiwa èyí lè máa ṣe mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín mo dúpẹ́ gan mo dúpẹ́ mo dúpẹ́ púpọ̀ mo dúpẹ́ gan mo dúpẹ́ mo dúpẹ́ gan tẹ́ dúró tì mí mo dúpẹ́ gan tẹ́ wo fíìmù mi mo dúpẹ́ tẹ́ pé <laughs> ibi lọ́kàn mi balẹ̀ dé kódà àwọn tá a jọ ń ṣe youtube papọ̀ tá a jẹ́ àjọ máa ń ẹ̀dítì papọ̀ àwọn mẹ́ta ni wá tá a jọ ń ṣe fíìmù lérí àmì gangan tẹ́ pé àti múra wa lọ́rẹ̀ẹ́ tí n bá pósì fíìmù fídíò wàláhì tẹ́lẹ̀ ìbínú ọkọ̀ máa ń wò mo fi ọlọ́run bá mo fi sẹ̀rí kì í ṣe pé mò ń jánu mo tó fi yìn yìí ni mo tẹ̀ fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ni so mo dúpẹ́ púpọ̀ fún dídó ti tẹ̀tẹ̀ dúró tì mí ọlọ́run ò ní dá wàràn ṣe dúró ọlọ́run ò ní dá wàràn ṣe dúró bẹ́ẹ̀ ṣe wá dúró tì mí tọkàntọkàn àwọn tí ó dúró tẹ̀yìn náà lẹ́nu iṣẹ́ yín tíṣẹ́ yóò fi rọrùn àwọn tí ó dúró tì yín bí òwò yín tówó yóò fi rọrùn àwọn tí ó dúró tì yín bí ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ tí ó fi rọrùn fún yín àwọn tí ó dúró tì yín bí ogbó tẹ̀ ń bá ń wá ní rere tí ó fi bọ́ sí ọlọ́wọ́n gbé wọn ọlọ́wọ́n taari wọn sí yín ẹ ní wá wọn àwọn wọ́n wá yín kàn àwọn ni wọ́n wá yín kàn pẹ̀lú òkú ọlọ́ọ̀bá tó tóbi ọlọ́ọ̀bá tó tóbi àdámù amásàlá ayé wọ́sán lọ́la tóbi Jesus Christ lọ́la tóbi Ọ̀rúnmìlà bẹ́ẹ̀ ni tá a bá ṣe nu gbogbo ẹ̀ ẹ̀ka ó dìbò mọ́ bẹ́ẹ̀ ni àwọn tàbá jẹ́ muslim káfílà náà muslim gbàdúrà àwọn tàbá jẹ́ kìrìsìtẹ́nì káfílà náà kìrìsìtẹ́nì gbàdúrà àwọn tàbá jẹ́ aláwo káfílà náà wo gbàdúrà àdúrà gbọ́ máa gbà àmì àṣẹ ẹ̀ ṣe gan ẹ̀ ṣe púpọ̀ mo dúpẹ́ púpọ̀ fíìmù mi tó ń bọ̀ fíìmù pọ̀ lẹ̀ ó le kókókókókó mo ló lè kókókó ó lè kókókókókó bí ojú ẹja ẹni tí ẹ bá di ẹbọ mú lórí kò lè gbọ́ ohun tí mò ń sọ ẹbọ mú lórí o kò lè gbọ́ ohun tí mò ń sọ ẹ ṣé gan ẹ ṣé púpọ̀. <laughs>